ẹ arọ ẹ arọ o ẹ kú wájú o a ti wà ilẹ̀ ti mọ o ẹ káàárọ̀ o ọmọ Ogun State ẹ̀yin ọmọ Nàìjíríà àwa májè ó bàjẹ́ of Nàìjíríà là ń sọ̀rọ̀ yìí o májè ló ń sọ̀rọ̀ o májè ó Ogun State májè ó bàjẹ́ of Lagos State májè gbogbo Nàìjíríà ló ń sọ̀rọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí o kó lọ gbòòrò ayé ẹ ṣàánú abiyamọ o ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ gbogbo abiyamọ ayé ẹ káàárọ̀ o ẹ bá mi já wọn tó ń sùn o ẹ̀yin ará amẹ́ríkà àsìkò orun kọ́re o gbogbo ẹ̀yin tẹ̀ tí máa ń sùn tẹ̀ tí jí ẹ bá mi jí wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi jí wọn ẹ bá mi tẹ nine one one ẹ ní sori burúkú ẹ bá mi tẹ nine one one ẹ gbà wá o gómìnà Ògùn state ẹ gbà wá o kọmíṣánná pólíìsì alámùtú ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá àwọn ríǹgì tí mo fi ń wọ̀nyí ẹ ní sori burúkú ó ṣe èdè ni ẹ máa bá mi yọ bẹ́ẹ̀ yẹn mo ṣe ìjà wọn ni bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí five five thousand ni ọ́sìkèkì ní tó bá ti tán ti tán nìyẹn mú tiẹ̀ screenshot kó máa screenshot kó máa mú tí àwọn ríǹgì bá ti tán ti tán nìyẹn kò sí tí máa ṣe sí mi nítorí tiẹ̀ kí n tún torí ẹ̀yìn òun ra nǹkan gbà tó bá wà ní gbẹ̀dùgbùdù ra bíi mẹ́fà ṣá oríṣi bíi mẹ́fà bí oríṣi bíi twelve ti máa fi wọ̀nyí ṣá bíi mẹ́fà kó máa fi pààrọ̀ ara wọn wọ́n mọ̀ pé ọ̀nà engage bó ṣe wà ẹ̀ rí tọwọ́ mi àbẹ́ẹ̀rí iṣẹ́ ṣáà rí gbogbo last week iṣẹ́ rí mi ò change yẹn òun rèé kò change kò kúrò níbẹ̀ kò ẹ wò ṣé ti rí five thousand ni mo tà wọ́n five five thousand lele, lélẹ́yìí sẹ́ẹ̀tì ní five thousand number mi zero seven zero sixty forty thirty six zero zero ọlọ́pàá nàìjíríà ẹ gbà wá o kọmíṣánná pólíìsì ogun stéètì ọ̀gá alámùtú ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá o ẹ jọ ń torí ọlọ́run wo ìròyìn kan ni mo gbọ́ ló kàn mí létí oré mo pé o ọ̀gá alámùtú eré mo pé wọ́n ti pààyàn sógun state o wọ́n láwọn charity kan wọ́n náà ti pààyàn kan sógun state o wọ́n pààyàn sí ẹ̀yìn ìlógbò ìlógbò wọ́n náà ti gbé wọn lọ sí police station wọ́n náà wọn tó wà pa kíní yẹn ti fẹ́ lọ gbà wọ́n lẹ̀ kọmíṣánná pólíìsì Ògùn state. Fire, fire is on. Fire is going on. Fire. Fire, fire. Governor, Governor Ògúnṣe, Governor Dàpọ̀ Abíọ́dún. Wọ́n ti pààyàn sí stéètì yín o. Wọ́n ní àwọn olówó kan ló ń tì wọ́n lẹ́yìn o. Wọ́n ní tẹ́ni èèyàn bá ti kú, àwọn èèyàn ti nọ́tìsì gan o. Ẹni èèyàn máa kú ṣáá ni wọ́n ti ráwọn èèyàn síta o. Gọ́vnà ẹ wo àdírẹ́sì yẹn wà àdúgbò yẹn o ẹ máa wo bó ṣe ń lọ rèé o èmi máa máa sọ fún yín o ẹ wo bó ṣe ń wá àwọn tó kú lọ ibi tó pa wọ́n sí wọ́n ní obìnrin yẹn abẹ́rẹ́ náà gún pa wọ́n ló bíbejì wọ́n ní ó bíbejì gómìnà Ògùn state wọ́n ti pààyàn o ẹ̀yin mídíà Ògùn state wọ́n ti pààyàn o ẹ wo ẹ wà àdúgbò àwọn ẹni yẹn rèé ṣé ẹ rí wọ́n ti mú ẹwọ ọmọ ẹwọ wọ́n ti mú wọn lọ bẹ́ẹ̀ ẹgbà wa lógùn state wọ́n ti pààyàn o. ríǹgì lélẹ̀ five thousand. èmi a máa mú gọ́vnà ẹgbà wa o. àdúgbò náà ń lọ yìí o. gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọ́n ti pààyàn o ọ̀gá aláàmù tí wọ́n ti pààyàn sógun state o obìnrin tán náà pa ìyọ ìbejì náà ló bí o wọ́n tán ti jí ìbejì ẹ̀gbẹ́ báyìí àmọ́ ibi tí ìbejì wà o gọ́vnà Dàpọ̀ Abíọ́dún o wọ́n ti pààyàn o. ṣé ẹ rádùúgbò ẹ wo ibi tán lọ gbé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n náà tọ́jú àwọn fámìlì ni o wọ́n ní abẹ́rẹ́ abẹ́rẹ́ náà fi pa ìyá àwọn ọmọ yìí wọ́n ti kó àwọn ọmọ lọ o. kọmíṣánná pólíìsì ọ̀gá aláàmú tí wọ́n ti pààyàn o. ẹ wo ibi tán lọ tọ́jú ìyá àwọn ọmọ yẹn sí o àwọn ọ̀bẹ́jì wọn náà tún ti gbígbèjì gbé àwọn ẹbí tí ń wá bèjì kiri o. ọ̀gá alámùtú o oh, wọ́n ti pààyàn sógun state o nine one one ẹ bá wa já wọn tó sùn lamẹ́ríkà o nine one one ẹ ṣàánú wa o. wọn ò lẹ́rù ẹ bá mi gbé rédíò. gọ́vnà Dàpọ̀ Abíọ́dún o wọ́n ti pààyàn kọmíṣánná pólíìsì wọ́n ti pààyàn o ẹ̀gbọ́n alámùtú dádì alámùtú kọmíṣánná alámùtú wọ́n ti pààyàn sí stéètì yín o kí ló fẹ́ bá mi fi síbẹ̀. wọ́n ti pààyàn o. c'est le ibi le ń sùn sí le ẹ láṣọ ẹ ní ẹ̀ẹ̀kan nulẹ̀ ẹ lẹ́yìn ẹ̀ẹ̀kan jẹ aṣọ ẹ̀ ń kọ́ àwọn ewu ẹ̀ ń kọ́ lábẹ́ bẹ́ẹ̀dì. aṣáṣọ wa lélẹ̀ kò sáṣọ mọ́ kò sáṣọ mọ́ kò sí nǹkan kan aṣọ ti yà ń kọ́ aṣọ fólúṣọ ń gbogbo aṣọ tó ti lò tó ti dẹ̀tì aṣọ ẹ̀ gan ẹ̀yìn kù lé àbí lórí tó ti lọ dànù. ṣé gbogbo aṣọ tó ní náà rèé. aṣọ díẹ̀ aṣọ yẹn tú. Jesus Christ. láì ṣe wèrè kọmíṣánná pólíìsì wọ́n ti pààyàn o kọmíṣánná pólíìsì wọ́n ti tọ́jú ẹni wọ́n lọ lọ tọ́jú ẹ̀ sínú igbó kan ni wọ́n náà ti fún lóògùn wọ́n wá gba àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ ìbejì ẹni yìí according to information tí mo gbọ́ wọ́n ló wú kọ́kú ni o kọmíṣánná pólíìsì five thousand five thousand kọmíṣánná pólíìsì wọn láwọn ṣáríìtì kan ni wọ́n wá lọ gbé ẹni ẹlẹ́ni tọ́jú wọ́n fẹ́ẹ́ jí ìbejì ẹ̀ gbé wọ́n ti gbé ìbejì àwọn fámílì oríbejì báyìí o kọmíṣánná pólíìsì wọ́n ti pàyà àbejì o wọ́n ti pàyà àbejì sógùn stéètì o mi ìmọ̀ ń tán wá ṣe lọ́nà àdúgbò mi ò ifọ ni wọ́n náà lọ ọ̀nà fọ lógbó ṣáìdì ni o ẹ gbà wá o kọmíṣánná five thousand kọmíṣánná pólíìsì gọ́vnà Dàpọ̀ Abíọ́dún emergency emergency emergency emergency lógùn state ẹ bá mi ṣí aṣọ yìí ó kó lọ bá gọ́vnà wa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún o wọ́n ti pààyàn sí ṣèṣì state yìí ẹ mọ̀ pé wọ́n pààyàn gan rẹpẹtẹ o gómìnà ẹlẹ́ẹ̀ máa dáàbò bò wá wọ́n ti pọ̀ ọmọ Ògùn state kan wọ́n ti pa sí inú igbó wọ́n ti lọ pa sínú igbó inú ilé kan wọn mọ̀bi tó wà wọ́n ti gí ìbejì ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ máa pè mí nọ́mbà mi rè ká ẹ lè pè mí kí n fún yín ní information bó ṣe jẹ́ gangan àwọn èèyàn o wọ́n ti pààyàn o mo mọ gbogbo àwọn tó wà involve one two three ọ̀gá ọ̀gá ọlọ́pàá ẹ pè mí máa dá yín lóhùn wọ́n ti pààyàn o wọ́n ní bó ṣe máa ń fẹ́ èèyàn lọ́dọọdún nìyẹn o ó ti di mẹ́ta tó ti kú báyìí ẹ gbà wá o. five thousand. láàárọ̀ monday ní ṣàgbákò wọ́n pààyàn gan o àwọn gankan ni wọ́n ti pa nílànlá tẹ̀yẹ patí náà lọ nọ́mbọ̀ o wọ́n ti pa wọ́n síbẹ̀ o wọ́n ti pa àwọn yẹn náà síbẹ̀ o wọ́n kidnap wọn nìyẹn o bọ́n ṣe moko náà mẹ́pọ̀n náà mú orópò náà mọ́yàn o ẹ ṣàánú wa o wọ́n tún ti gbé èèyàn kan lọ ìyá àbejì náà porúkọ ẹ̀ wọ́n ní folúṣọ five thousand gọ́vnà Dàpọ̀ Abíọ́dún o ẹ má jẹ́ kán sọ̀lù yín di ritual grandi Ògùn state ò ní bàjẹ́ gọ́vnà ẹ má ní mi ò fi tó yín létí o ọba ńlá Elizabeth ló ń sọ̀rọ̀ o àǹtí Janet ló ń sọ̀rọ̀ gọ́vnà mi wọ́n ti pààyàn five thousand ní ríǹgì yìí gọ́vnà mi wọ́n ti pààyàn five thousand ní ríǹgì abẹ́rẹ́ náà gùn pa abẹ́rẹ́ náà gùn pa abẹ́rẹ́ náà gùn pa gọ́vnà wọ́n fún lábẹ́rẹ́ wọ́n ti fún wọn lábẹ́rẹ́ ẹ̀kú gọ́vnà wa wọ́n ti fún wọn lábẹ́rẹ́ ẹ̀kú lógùn state wọ́n ti fún wa lábẹ́rẹ́ ẹ̀kú wọ́n ń pààyàn wọ́n ti fún wọn lábẹ́rẹ́ ẹ̀kú gọ́vnà wa wọ́n ti fún wọn lábẹ́rẹ́ ẹ̀kú alámùtù wọ́n ti fún wọn lábẹ́rẹ́ ẹ̀kú o ẹ bá wa gbé wọn ẹ ṣàánú o ẹni bá pààyàn tí wọ́n jófin o gómìnà wa o wọ́n ti pààyàn five thousand gómìnà wọ́n ti pààyàn lógùn state ṣé ẹ ti ṣe eléyìí yókù dànù ẹ mo ní ká bá mi já ọjà sínú ìlú ẹ irú òun ló ti kó wa kò ń ṣerú ẹ kò pọ́síbù kò ń ṣerú ẹ ṣé o wà ókè ó dà pé mo mọ̀ pé o sick o sick yes o sick ó yàtọ̀ tọ̀ ó yàtọ̀ wò dáadáa kójú ẹ là gbogbo ríǹgì kò bára wọn mu kó o wò kí ojú ẹ kí ó là bá mi yọ gba ríǹgì yẹn fún mi jẹ́ kí ẹ ojú ẹ kí ó là kò bá mu ó yàtọ̀ lọ́wọ́ dáadáa èmi tí mo ọ̀dà nǹkan mo mọ̀ nǹkan tí mo ọ̀dà. wọ́n ti pààyàn o ẹ bá wa ṣí ẹ o ẹjọ́ dọ́dọ̀ gọ́vnà o wọ́n ti pààyàn o. gọ́vnà Dàpọ̀ Abíọ́dún o wọ́n ti pààyàn o. eléyìí ò bèlè mi ṣé ó bá mu ẹ̀hẹ́n ó yá mu wá irọ́ kò bá mu eléyìí ò bèlè mi eléyìí ọ̀tọ̀ tún lélẹ̀. wọ́n ti pààyàn o gómìnà gómìnà wa wọ́n ti pààyàn o wọ́n fẹ́ sọ̀gùn ṣètì di ritual grand o. tíríǹgì bá ti tán ẹ má tún mi pè o tó bá ti tán ẹ má tún mi pè o ẹ yé èèyàn pàtàkì pàtàkì bá mi mú. èwo ló ṣìkì ètò ṣìkì ni wọn kọ mú ọjà rẹ kó wábi wábi wábi wábi wọ sí. ó ti dé ó ti dé ó ti dé ó ti dé gbogbo àyíká ẹ fẹ́ ra bit. ṣèbó ní twelve thousand àbẹ̀ ẹ́ ẹ́ yà ní twelve thousand. ó ti dé ó ti jáde o twelve thousand five hundred ẹ̀rí tó bá ti fẹ́ máa pè mí twelve five délé ẹ jọ torí ọlọ tẹ́ bá ti ń rí báyìí ẹ máa mú price yẹn fúnra yín kẹsẹ wàá pè mí madama mosh tí bá ṣe mi save friend price tí bá máa mú kó ìṣọ̀bọ̀n sáàbùn ìjẹ mú kó twelve five torí ẹ̀ ní ẹ̀yin kan wà ẹ máa wò pé bóyá ọ̀ máa ṣe mi save price tí n bá ṣe mistake price fún yín tó bá máa kó òun bíbí báyìí àwọn staff yẹn jẹ́ mu jáde twelve five lélẹ̀ tó bó bá ṣe ń rí kó o ti mọ̀ pé wọ́n tó fẹ́ ra twelve five ṣẹ̀ṣẹ̀ a máa tún máa ṣẹ̀ kó ní madam moshi this one yẹn ẹ jọ èèyàn tí mò ń dá lóhùn pọ̀ má yọ má dorí mi rú níbo ló ti yẹlé má yọ just leave kò ń ṣerú ẹ̀ kò ń ṣerú ẹ̀ wọlé orí tèmi pé orí tẹ̀mí níbo ló ti yẹlé this is what i told you My yọ nǹkan just leave it twelve five oní twelve five ní ìtòkùn wà bẹ́ẹ̀ náà ṣáàgbé wa bẹ́ẹ̀ má jẹ́ ṣe mistake another twelve five lélẹ̀ àwọn design wọn yàtọ̀tọ̀ síra wọn twelve five another design ní ìlélẹ̀. twelve five tẹ bá rí owó tí mo fi ta o kò tó nǹkan ẹ̀yin tẹ bá ń tẹ bá ń lọ even gbogbo àwa tá à ń ta kínní most kò tẹ ẹ fẹ́ wọn ò fẹ́ ní àkínní ìdíkọ tó ti wọn jù most fi dọ́jú wọn tó wọn ò fẹ́ ní à wọn ò fẹ́ ní à ohun tó bá fi mú ẹ tó bá fẹ́ ra ten design. o fẹ́ ra ten designs mo kó o máa ná owó tó bá a mílíọ̀n mo kó o ti mọ̀ kó o máa náwó yìí because o lè ra mẹ́fà páàkì báàlì máa rà twelve cents ló dẹ̀ wà lẹ̀ ọ̀yá owó tí mi next ṣé twelve five ló lè another design ló lè twelve five ó ti wọ́n jù kẹ́ẹ̀dẹ̀ mọ̀ mi ò mọ bí wọ́n ṣe máa parọ́ fún ìwà ẹ̀ sẹ́ẹ̀tì kan ló wà báàgì kọ̀ọ̀kan báyìí mo rà tó bá ti tán kẹ́ pé mi ò ẹ bá mi yọ́lẹ̀ mi ìyọjà alẹ́ o ṣẹ́wọ̀n pé máa ń tẹnu mọ́ mi lè yọjú ẹ̀rì ilẹ̀ because bí wọ́n ṣe ní ìjẹ́ bẹ́ẹ̀ ṣe ní kí n máa yọ́lẹ̀ yẹn owó mò ń tie down ìgbà tẹ́yìn bá lówó lẹ́sẹ̀ máa san kò dẹ̀ possible owó mò ń tie down ó yẹ kó yẹ yín owó èlé la fi ń ṣiṣẹ́ owó èlé àbí kọ́kọ́ fún wa kán ní ká sáré ìtàkà náà yọ géènì káyọ̀ baranda. orin hmm. twelve five gọ́vnà wọ́n ti pààyàn o gọ́vnà mi wọ́n ti pààyàn o gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọ́n ti pààyàn o Ogun State ni wọ́n pààyàn sí o. àwọn kan tó pera wọn ń ṣáríìtì wọn ṣá nǹkankan o ìṣe náà lọ ń pààyàn sínú igbó o wọ́n ń pààyàn sínú igbó o wọ́n ti ń fi àwọn èèyàn ṣògùn owó o wọ́n á pa wọ́n wá fún wọn lóògùn mu o wọ́n pa wọ́n dànù ni àwọn ṣáríìtì yẹn o ṣáríìtì ni mọ́sùkù wọ́n fi ń bojú o ilé OFV ẹ ti mọ̀ pé OFV thirteen thousand lélẹ̀ ó ṣe wà ní OFV òun iṣẹ́ o iṣẹ́ fù dáadáa thirteen thousand lélẹ̀ ní thirteen thousand fún wa fourteen ní fún wa okay orí fourteen la tún ní fourteen. 14 five. gọ́vnà wọn ti pààyàn eight five fourteen five fourteen five fourteen five wọ́n beautiful dànù dànù ó ní fifteen thousand yẹn wọ́n tún ṣe ó tún máa ń kó tún ó tún débẹ̀ tẹ bá wò wọn àwọn kíni wọn yàtọ̀ tó ibi tán fi ṣe yàtọ̀ design ẹ̀rí bírèbó lè ṣe fine fifteen thousand lórí fifteen thousand. ẹwẹ lè fifteen five lélẹ̀. àwọn tẹ bá lọ tèmi kò ń ṣàwọn ìtàn gbẹ̀ndẹ́ ṣe tó máa ń ṣèǹjì yẹn o eléyìí bó ṣe wà ẹ wò ṣètìrò ẹyin náà mọ ẹyin náà mọ ṣóyìnbó ṣètìrì ṣètìrì fifteen thousand ẹ ti rí dáadáa fifteen thousand five hundred ẹ ti rí dáadáa ẹ lọ confam. eléyìí ẹni bá láyà kó wá rà kó wá wọ̀ ni mi ò ṣe wò àwọn kìnnìún máa ń wò wọ́n á ṣe wí ní mímímí báyìí wàá máa ra ọjà one million báyìí wàá máa wò pé ni wàá máa fọ́ pariwo ele seventeen thousand ni seventeen seventeen wọ́n ṣe three tones ni So beautiful jẹ́ ń fi sọ́wọ́ kí n ṣàrà lójú ọ̀tá ó yẹ ọkọ mi ló ń clear mi ni mo import àwìn ni mo ń gba China go and sell and bring money credit ni go and sell and bring money bring money Alice go and sell and bring money. ó pọ̀ let's see, létí ṣé let's see, létí ni ṣé kò pọ̀ ṣé léyìí ò pọ̀ ibi tí n bá jókòó tí n bá mi wọ́ báyìí ibi tá a bá ti ń náwó àwọn máa ó yẹ sún sẹ́yìn bá a mú méjì mi kí n tún fi ṣakọ bó ṣe wà yìí seventeen ni which means tó bá máa ra rélé seventeen five àbẹ̀lẹ̀ seventeen thousand which means pé méjì ẹ̀ báyìí bó ṣe wà thirty four k ni wọ́n tó bá máa ṣe ogbe báyìí thirty four get you down méjì méjì mo máa dà ọ́ sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn gómìnà wọn ti pààyàn gọ́vnà wọn ti pààyàn kí ló dé ogun kí ni ẹ̀kọ́ wá kélé sí mi kí ní pàtàkì mẹ́ta mẹ́ta kó o sínú ẹ̀ kó o sínú ẹ̀ mẹ́ta mẹ́ta késìmọ̀ ò lọ́mọ ni lélẹ́lẹ́ méjì eléyìí thirty one k tó bá ra méjì mo lè fún thirty thousand méjì ló máa dá lọ́wọ́ bọ́nà a máa ṣe bíi irú kẹrẹ́tù yẹ́yẹ́ etí odò iye máa mọ̀ ijó máa bá ẹ kúrẹ́. gómìnà Ògùn ṣéètì wọ́n ti pààyàn. faith benson ẹni àdìs jewelry ni o èmi ọjà tí mo ṣe ìjà ń sìn sìn sìn mo ṣe ìjà wọn sìn sìn ni ní sẹ́ẹ̀sẹ̀ẹ́ kó láìlọ́nù fún un mo ṣe ìjà wọn ni. ṣẹ̀rì mo ṣe ìjà wọn ni mo ṣe ìjà wọn ni nẹ́sẹ̀ẹ́sẹ̀ẹ́ mo ṣe ìjà wọn ni a ṣe ìjà wọn gan-an ìrèlè thirty thousand méjì èlé. kí ni gómìnà òòfùtì kí ló ń ṣe wá bá mi hàn ní ìpàdé gómìnà wọn ti pààyàn eléyìí mẹ́ta. mẹ́ta fifteen kilo gbélé fifteen thousand mẹ́ta ṣe bó ṣe ṣe rómi ẹ̀ ṣe bó ṣe ń dán. ready to pair. gọ́vnà wọ́n ti pààyàn ẹ máa gbọ́. aláwọ̀ ẹni yẹn wọn ò láṣọ ta ló ń ta ló kàn yẹn ta ló rẹ́gísítà charity fúru àwọn ilé. ó pọ̀ létí ó pọ̀ létí ìlórí fifteen thousand fifteen five fifteen thousand. ẹ lásọ ẹ ní ẹ̀ẹ̀kan nulẹ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ẹ̀kan jẹ aṣọ ẹ̀ ń kọ́ ó máa dé next week. àwọn ewu ẹ̀ ń kọ́. ó máa dé next week. lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sá. jẹ́rì ẹ̀ máa dé next week. sásọ wa lélẹ̀ kò sásọ mọ́. ẹ kò sáṣọ mọ́ kò sí ìkankan aṣọ ti yàǹkọ́ aṣọ fólúṣọ́. àwọn charity wọn á wá sórí social media wọn náà máa tọ́jú wọn àwọn máa kọ́lé fún wọn àwọn máa gbé mọ́tò fún wọn àwọn máa gba three bedroom àwọn máa gba kinní kan wọn á wá fi àwọn ọmọ ọlọ́mọ parọ́ family oní family wọn á fi wọn parọ́ lórí social media. wọn á wá máa wá fi owó yẹn ṣe nǹkan míì. gómìnà ẹ pè mí ká ẹ jẹ́ mo tẹ̀ bá sẹ́ẹ̀ máa sẹ́ẹ̀ fídíò yẹn sí gómìnà gómìnà wa gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n pààyàn sí stéètì wa wọ́n ní ẹni ẹ̀yà àbèjì ní lẹ́yìn tó pa wọ́n tún jí ọmọ ẹ̀gbẹ́ lọ wọ́n ti jí ìbejì lọ o gómìnà ẹ bá wa bí tí ìbejì wà. gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n ti pààyàn sógun state wọ́n ti pààyàn sógun state kọmíṣánná alámùtú wọ́n ti pààyàn fóṣógùn state èlò fourteen five which means ẹ bá mú ẹ bá méjì ẹ máa fún yín ní twenty eight thousand ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó ti ń lọlẹ̀ ó ti ń kó lọlẹ̀ kó dowó mi ò múlẹ̀ fún yẹn ẹ sanwó kíákíá kẹ́ bá mi rà ẹ ṣàmì lọ́wọ́ làárọ̀ monday nọ́mbà mi zero seven zero sixty forty thirty six zero zero wọ́n ti pààyàn wọ́n dẹ̀ gbowó aṣọ fún ọmọ ìlú aṣọ ọmọ ìlú aṣọ ti yà ń kọ́ aṣọ fólúṣọ ń kọ́. wọ́n gba ṣàǹgbọ́n. nínú gbogbo aṣọ tó ti lò ti dẹ̀ sí. aṣọ ẹ̀gán ẹ̀yìn kò lè àbí ilé tó ti lọ dànù. ṣé gbogbo aṣọ tó ní náà rèé. Eh, aṣọ kí ẹ̀sọ́ fún wa gọ́ọ̀mù Dàpọ̀ Abíọ́dún wọ́n ti padà ọba twenty thousand. láì ṣe wèrè. owó ni sí lélẹ̀ ah, thirteen ọlọ́ọ̀ṣẹ́rí jẹ́rì ó tó bẹ́ẹ̀ bó ṣe wà yìí kì í ṣe ordinary kìíní owó ẹbí ó pọ̀ létí gọ́ọ̀nà ọmọ àti pààyàn gọ́ọ̀nà mi ìmàṣẹ́rẹ́ ẹ̀yin gọ́ọ̀nà pé mi ò parọ́ ẹ mọ̀ pé mi ò ń parọ́ gọ́vnà wọn ti pààyàn gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọn ti pààyàn gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọn ti pààyàn sinetọ Yayi wọn ti pààyàn sí district yín sinetọ Yayi wọn ti pààyàn sí district yín sinetọ Yayi wọn ti pààyàn sí district yín senatorial senatorial district yìí ni wọ́n pààyàn sí senator Yayi wọ́n ti pààyàn sí district yìí senator Yayi wọ́n ti pààyàn sí district yìí o ẹni yẹn nígbà tán pátá wọ́n wá tún jí ọmọ ẹ̀ gbé wọ́n ti jí ọmọ ìbejì gbé sínétò Yayi wọ́n ti pààyàn sí dísìtì. eighteen thousand eighteen thirteen twenty six ní mẹ́fà twenty six ní mẹ́fà ṣé mo lè ta mẹ́fà fún twenty five kò lọ. àbí kí n kà ní kí n sáré owó mi kíákíá kí n rí bàràǹdà mi. mo ti pààyàn sí Ogun State eh, Ogun State Ogun West Senatorial District sinetọ́yà yìí wọ́n ti pààyàn odidi ìyá àbejì ni wọ́n pa olùṣọ́nà porúkọ ọmọbìnrin yẹn wọ́n ní wọ́n fún ní abẹ́rẹ́ ikú wọ́n ní wọ́n pa wọ́n ní wọ́n àwọn charity kan náà fún ní abẹ́rẹ́ ẹ̀kú láti lè jí ọmọ ẹ̀ gbé. wọ́n ti pààyàn sógun state gómìnà àpábíọ́dún ṣé èmi máa máa parọ́ fún ẹni ẹ̀yin tẹ́ ẹ̀ fi mí rẹ́rìn lọ́fíìsì gómìnà yẹn bẹ́ẹ̀ ṣe rẹ́rìn tọ́kọ̀ mi lẹ́yìn kan fi mí rẹ́rìn ọlọ́run rí mi mi ò ọ̀gbẹ́ni Tálábì ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ wọ́n ti pààyàn sógun state. mo láìkè ni twelve five lélẹ twenty five ní mẹ́fà mi láìkè lé gan-an. àná pààyàn èyí ò ṣe é máa máa wòyàn báyìí náà mo náà pààyàn ṣé ẹ̀yin náà kú mọ̀ pé mi ò kì í ṣeré nídà dárí pé mo ní wọn lóríṣiríṣi ó máa tó tán wọ́n lè ṣe dáadáa tó tó tó dáadáa. Really? That's so far, mom. So far. mo wá ní àwọn jewelry kan tí mo ṣe já ẹ̀yin tẹ́ ẹ ra jewelry yìí lọ́wọ́ mi twelve five mi ì lo kíní ìmọ̀ ó ti sú mi bẹ́ẹ̀ kí n máa jẹ́ máa polówó ọjà mo ti sú mi máa fi tẹ́ bá fẹ́ máa fi wọ̀nyí ọjà yẹn tí mo fẹ́ kó yẹn ó sì pọ̀ díẹ̀ gbé jewelry ọ̀ ní ṣe ìta máa ń dọ́gbìn wọn ẹ̀yin tẹ́ ra jẹ́rìí lọ́wọ́ gbé wá ó tún ti dé bìgbà ìyókù ẹ̀rà ẹ rántí pé jẹ́rìí ẹ̀yin tẹ́ ra èmi ò kú ní parọ́ fún mo wà ń bìbà yìí kò sí ẹni mo fẹ́ pa fún jẹ́rìí ẹ mọ sẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ra méjì mo tà fún twenty five thousand twenty five mo tà fún tẹ́ ra méjì wọn ilé ọkọ̀ twenty eight jẹ́rìí ìsìn ti di twenty twenty thousand owó wa ti lọ sílẹ̀ owó wa ti lọ sílẹ̀ ohun tá a bá rà la máa tà owó wa lọ sílẹ̀ gẹ́gẹ́gẹ́ ẹ̀wù mo sọ fún ó pọ̀ yẹ̀yìn àwọn èèyàn ra jẹ́rìí tóbi tó jẹ́ wọ́n rà á tó fine ní òjẹ́ torí pé bẹ́ẹ̀ èèyàn ṣe bá mi rà á tó pọ̀ tẹ́ rà á rà á rà á gba ìkí tí wọ́n máa tà nídìí sínú wa ní ṣé láàpẹ̀ fún àtúpè fún twenty five àbí kíkẹ́ twenty eight nù ní gbọ́dọ̀ ṣerú ẹ̀ ó ti wálẹ̀ twenty twenty thousand twenty thousand mo tún ti mo tún ti ọ̀dà tí n bá tí wọn ò bá rà ṣé màá ọ̀dà jewelry màá ọ̀dà jewelry set kan báyìí màá ọ̀dà set ọjà ẹyọ kan báyìí kò possible wọ́n rà dákúdàmì èyí tí mo kó wá láti China ó ti tán I only have two left àmì òlókùn bẹ̀rẹ̀ I only have two left ṣẹ́rí ó ti dé twenty twenty thousand tó bá ti tán tán nìyẹn mo tún ní àwọn sẹ́ẹ̀tì kan eléyìí ilé ìṣọmọ onírẹsì ilé ní ilé náà ni ilé mo fẹ́ price fifteen thousand fifteen thousand gbogbo onírẹsì ni. fifteen thousand ni kó fi eléyìí kó kanra fi sọ́rùn kó jù sọ́rùn lásán wọ́n máa wù ẹ́ ní lọ́tùn alpha kí lẹ mú wá kí lẹ mú bọ̀ ojóbìnrin ló fi eléyìí sọ̀rọ̀ wọn a máa kí mi ojọkùnrin wọn a máa kẹ́ ibi tó gbé wà ní tó ti yẹ kọ̀ǹfàmà fifteen thousand. ilé oríṣiríṣi ní fàṣàṣì fàṣàṣì wò lè oríṣiríṣi fàṣàṣì náà lè lè mo ṣe kan mo ṣe mo ṣe kan ló ní sọ̀rọ̀ ṣẹ́ẹ̀rì pàṣáàṣì onírògodo rè fifteen thousand two tons fifteen thousand tó pọ̀ létí ó yẹ kẹ́ ti máa gbọ́ pé pọ́tébù ó sọ fún ìyàwó ẹ̀ ó kọ̀ǹtù ẹ̀ ní kọ̀ǹtù òní obìnrin tó bá dẹ̀ máa gbélé ọkọ ó máa gbọ́ kíákíá kò rú ọ̀rọ̀ orí social media àwọn wèrè ẹ̀ onísọ̀rọ̀ lélẹ̀ Wàsíù Àṣọní sọ̀rọ̀ ibikíbi tó bá jókòó sí náà kan kò yẹ forty five thousand mẹ́yọ̀ kọ̀ọ̀kan fún dájì even gan kò tiẹ̀ lè ka torí mo ṣe já wọn ni oríṣi mẹ́rin mo já fifteen thousand ra mẹ́fà kó ra mẹ́rin ẹyọ kọ̀ọ̀kan márùn-ún àmì kò torí kò kà mo ti torí mo ṣe mistake calculation yìí owó yẹn ò tó nǹkan kan náà seventy five k márùn kó mú fọ́kọ ẹ̀ kó máa fi pààrọ̀ ara wọn kí dáàdi yín kó wọṣọ kó kò yẹ yín ẹ mọ̀ bá ọkùnrin àwọn big yẹn ṣe máa ń ṣe tó máa wọṣọ tó máa ra yọ báyìí. fifteen fifteen thousand. wọ́n ti pààyàn gọ́dọ̀ wọ́n ti pààyàn. another one. banga báńkà ẹ̀rì eh, irú yẹn ló fún wa ẹ̀ mílẹ̀ eléyìí mo láìpẹ́. kọ́ra kò tẹ̀ bínú ra mẹ́rin sixty thousand it's fine ọkọ ẹ kò ní ilé ọkọọkan wọn náà gẹ́gẹ́ bí obìnrin ó lè tọ́jú ara ẹ kò ní ẹ mọ̀ tá obìnrin ta bá wọṣọ ta kàn ju jewelry sí ẹ ó lè ó pọ̀ ó pọ̀ ó pọ̀ àbí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ àbí ó pọ̀ mo ti wá ní àwọn mo ti ní àwọn àwọn carpet carpet la máa ń ka àwọn ilé ṣe carpet carpet bó ṣe wà four five ni four five ẹ̀rí kó four five ni. ele five five ṣẹ́rí five five ṣẹ́tìrì five thousand five hundred àgbọ̀rọ̀ sọ pé bóyá a ti tà á láta ní eight thousand ẹni pé mo ti èmi ń jọwọ́ ẹ̀ lẹ̀ kò ká wá ń bí mo ti ń jọwọ́ ẹ̀ lẹ̀ five five ele six five ni six five ni ẹ̀yin tẹ̀ ra ẹ̀yin tẹ̀ ra lọ́wọ́ mi twelve thousand mọ̀ six five ni owó ti wálẹ̀ àdẹ̀gbọ́dọ̀ agbọ́dọ̀ agbọ́dọ̀ tẹ̀ kó wálẹ̀ ṣó ti yé yín agbọ́dọ̀ jẹ́ kó wálẹ̀ eléyìí mi ìrà China last time mo rẹ mo ṣe ni tí eléyìí mo ṣe ìrà náà jẹ eléyìí èyí mo nínú ṣọ́ọ̀bù mi ni mò ń gbogbo gbà yẹn èyí tí mo dẹ̀ ní yẹn ẹ mọ̀ pé àwọn ìbú yẹn tó bá ti gbé ọjà wọn dẹ́kù àwọn náà máa tà bí ọjà ti yé yín so nǹkan tó yẹ kí n tà thousand a máa máa máa jù lẹ̀ five China náà ti ten thousand ẹ̀rù. ten thousand ni ẹ̀yin tẹ́ra jewelry lọ́mù tẹ́ra àwọn lọ́mù ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ọ̀nà ẹ bá ti jù sọ́rùn kò ń change tó bá dọ̀tí ẹ máa fọ ni detergent ẹ máa fi fọ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. ele twelve twelve thousand naira ẹ wo ele ele mi ò tí ì taari nu ṣọ́ọ̀bù ele ìfẹ́ gan-an ṣẹ́rí ó fẹ́ ó fẹ́ tí wọ́n á pẹ́ mo lọ ra ẹ̀ ó fẹ́ tó tó ti yẹ yín twelve thousand so bó ṣe rí nìyẹn bá ń gbé kínní gómìnà wọn ti pààyàn bá ń gbé bag nylon ìfẹ́ ṣe ah, wàhálà mi ìfẹ́ látara rẹ̀ ẹjọ́ èèyàn ọ̀rẹ́ mi tó wà ní London ọṣẹ tí mò ń júwe fún tí mò ń ṣe ó máa ń mọ nǹkan gan kò ṣẹ́rí ó ń ta sánsán ọṣẹ yìí ó máa ń ta sánsán gan ah. ṣé ẹ ti rí bó ṣe rí ọṣẹ ìpẹ́sì ṣé ẹ rí tough on steel ẹ jọ torí Ọlọ́run ó ti ẹ̀jẹ̀ yọ kọ̀ọ̀kan lẹ̀ mú wá fún mi inú mi á dùn a ní mo fi fọ aṣọ báyìí ní ilé ló mo ń mo ń gbóhùn aṣọ yẹn títí títí ni bò kò ń ṣe lẹ́yìn kó ń ṣe wọlé yìí wọ́n ṣe ìbá ń gbé wa ni tẹ́lọ̀ mi ṣe ìbá ń gbé wa ni irú gíní ọrùn mi bó ṣe wà yìí ilé ní mo tà ilé náà tọ́pa mẹ́wàá sí six thousand òun là ń tọ́pa mẹ́wàá aṣọ three thousand ni mo wọ̀ tí mo dúró te yìí tí n bá tuntun fọ̀kọ̀ sí tó máa ṣe ẹjọ́ iṣẹ́ yìí ni mo need ẹ̀ ní sórí burúkú ẹ̀yin ará London ẹ̀yin ará London ilé ìgbọ̀ngàn mo ti ẹ̀wò mo wà ní store mi rí tẹ bá wá rí ẹ̀yin tẹ wà nàìjíríà tẹ mọ stọọbù tí mo ti lè rí ẹjẹ mọ máa rà fún ara mi i will buy it bọ̀ ẹ̀yin ará London tẹ bá lè ṣàánú mi pẹ̀lú kíní ẹ mọ̀ pé nǹkan mẹ́ta náà mo bẹ̀rù fún eléyìí nọ́mbà one. ṣé ẹ rí lè tesco ni ọmọ tó ẹ rí tesco ni wọ́n fún mi ṣe rí ṣe rí evening primrose bó ṣe wà yìí oògùn tó dáa ni mo ń lò tí tara mi gbogbo nǹkan wa tí bá ti lo ginger bá eléyìí náà mo lò mí sí ìfẹ́ lò tán tilẹ̀ ń bà mí kó má lọ tán tilẹ̀ ń bà mí èyí tí mo dẹ̀ wá sí London last time tí mo dẹ̀ wá ní pé kí n lọ rà ìjọ ti máa ó ku ọ̀la tí màá lọ yẹn àwọn family friend mi tá a dé sọ́dọ̀ wọn tó ń gbé wa káàkiri tó ń fi mọ́tò bò wá láṣìírí ká dẹ̀ lọ ra ilé prime tẹ̀ tí mo ní bá ti send ẹ̀ sí dọ́tà mi pé kó bá mi rà bó ń gba òun àtọkọ pé kó bá mi rà irú ìgbà tá a fi ra yẹn á lè sẹ́ á lè kó fún mi ẹ jọ ogun ẹni ọlọ́run bá bùkún gùn ẹ máa lọ rà kó pọ̀ ẹ mọ̀ tẹ́yìn méjì bíi méjì ẹ bá ti ẹyọ kọ̀ọ̀kan fún mi ẹ sinmi tí n bá ti rí bíi méjì ẹ má ra kọ̀ọ̀kan ẹ gẹ́ ẹ lò tán ṣé yín oògùn yóò tiẹ̀ ṣe kókó mọ̀ pé tó mọ ọ̀kan wà rí èèyàn méjì ló máa rà fún un ẹ jọ ṣé ẹ rí ọṣẹ yìí kò kò pọ̀ jù bẹ́ẹ̀ bá ń kó wa máa máa gbà ní bẹ́ẹ̀ bá ti ń fún mi máa máa gbà ní ṣé wá rí nọ́mbà tírì nọ́mbà tírì ẹ̀ ó ní ó ní baileys baileys baileys baileys name èwo lẹ́lẹ́rìí properly Persil náà kọ sí eléyìí ọṣẹ ni ọṣẹ ni iso Persil tough on stain ẹ wò tough on stain bó ṣe rí rèé London mo ti rà mo rà ní Peckham ní ọ̀dọ̀ àwọn package shop yẹn mo ti rà ah Ọlọ́run mo wá ìjọ tí mo lọ sí store mo wá kíní ni mo ń lọ rí kí lórúkọ ẹ̀ tí orúkọ ọmọ ọgbà area area yẹn mo ti ẹ̀kọ́ rò pé rí ẹ̀ ni ìgbà tí mo tún wá ìgbà tí mo wá sẹ́yìn tí mo wá lọ wo kíní ẹ̀ lé mi gbà kó ń ṣe eré ẹ̀fẹ́ sí ìlú eré ẹ̀ lọkàn mi lọ bẹ̀rẹ̀ ẹ bó ṣe mọ́ ó fà ó máa ń rùn dáadáa má sọ páálí inú kí n tiẹ̀ máa gbóòórùn páálí yẹn díẹ̀díẹ̀ ó bá sọnù máa ṣe pé fún ọmọ tó bá sọnù máa gbóòórùn. powering off. ogun tẹ́ ẹ̀ ń sọ yìí general webbing, tesco health evening prime rose soil only for ninety days ó ò ní ṣorí burúkú o ó dà wò wá lọ́ba mi wò ó dà kí ni ọṣẹ ń ṣe sí i kí ni mo ṣe lọ fi sínú fi omi sí ilé kí wọ́n bá mi fi nù máàkì kíní ẹ̀ sínú omi o máàkì kíní ìsọmi o ọkọ́lá máàkì sí o. pẹ̀sì yẹn ó mọ̀ ọ́n kí n tiẹ̀ rẹ̀ ní fún mi kí rẹ́ni tó bá mi máa mú wá mi ì má ìdí kí n kó gbogbo pátá mi jọ tẹ́ ẹ máa fìdí mi ì ní fọ má máa wò léyìn kọ̀ọ̀kan léyìn kọ̀ọ̀kan léyìn kọ̀ọ̀kan at bí oṣù kan yẹ kí n rí èèyàn kan tó máa dènà pàǹtì mi ì ṣeré mi ì lè wọ pàǹtì oṣù kan kó tán kí n máa wọ pàǹtì kan everyday pàǹtì kò lè tán ọlọ́run mi ì ṣeré kò lè tán tó lè tán mo ní pants underwear máa ní jù òní máa ní jù underwear. ẹjọ́ èèyàn ti kú etí mi ti ń já wọ́n ti ń sọ̀rọ̀ níbì kan èèyàn ti kú wọ́n ti pààyàn o ẹ pè mí lórí zero seven zero sixty forty five six zero zero kéwì o ò rí tẹ́jì ń bẹ̀ ṣojú ń dùn ẹ̀ kò ṣe ní sí ń o ò rí tẹ́jì ń o rò pé mi yóò lòdù bíi ti abdul òpè mi jẹ olódò rìtì rìtì ka ibi tọ́lọ̀ máa gbé kára mi gbà màá ni mo máa mọ owó ìsìnkú obìnrin láti kàn. Thank you. àwọn tó ń rògùn àwọn tó ń ra jíńjà lọ́wọ́ wa àwọn ti jíńjà ẹ̀yin èèyàn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàtàkì pàtàkì ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ sísítà mi ẹ jọ lánàá I posted something lórí chọ́ọ̀chì mi ní ajílété èmi ni ìyá àjọ chọ́ọ̀chì yẹn ìyá àjọ St Peter's African Church èmi ni ìyá àjọbẹ wọn ti fi èmi ẹ mọ̀ pé ẹ mọ̀ wá tí mo ṣe joyè ìyá àjọ ṣẹrí pé ó ti pẹ́ ẹ jọ nítorí Ọlọ́run ṣẹrí bí chọọchì yẹn ṣe wà yẹn ties mo ti kun chọọchì yẹn family mi ti kun chọọchì yẹn lẹ́ẹ̀mejì bọ ilẹ̀ ẹlẹ̀ yẹn a make sure pé a ṣe lélẹ̀ ties àga àwọn àga táwọn kwaya fi ń jókòó yìí àga yẹn fifty ni mo kó lọ fifty ẹ̀ mo fi ṣe thanksgiving gbà mo ṣe ìyá ìjọ̀gbọ̀n pàápàá bọ́ mi ò gbọ́dọ̀ parọ́ fún yín ẹ mọ̀ pé mi ò ń parọ́ mo fi ọlọ́run búra mo fi kristi búra tí n bá wá sí ìyàwó àpapọ̀ fún yòókù mi kọ́ lọ́hùn ṣẹ́rí ṣọ́ọ̀ṣì yẹn olúwa ní kí n tún ibẹ̀ yẹn ṣe olúwa ni ìtúnṣe agbára mi ò gbé tẹ bá rí owó tó wà lákàntì lánàá the money i have balance mi one hundred thousand but mo mọ̀ pé with christ all things are possible ibi tí mo ti ń jẹ ọlọ́run níyàn ibi tí mo gbé jókòó tí mo ń jẹ ọlọ́run níyàn olúwa ní kí n pariwo síta ó lóun máa ran àwọn aláàánú wọn á yan aláàánú sí mi mo fi etí mi gbọ́ clearly ni àwọn tí ò tiẹ̀ tó jẹ́ wọn ò ń ṣe ti ara wọn mo fi taratara bá wọn ṣe mo fetí mi gbọ́ ni wọn ò sọ fún mi àwọn ní tí òun ṣe tara Ọlọ́run tí mo ṣe ṣe bẹ́ẹ̀ àwọn muslim tí wọ́n ṣe tó máa ń ṣe wà tó máa ń gbàwẹ̀ tí máa ń gbé máa ń gbọ́rọ̀ wọn rù àwọn muslim máa gbọ́rọ̀ wọn àwọn tó wà ní gbogbo àdúgbò mi àdúgbò tí mo wà yìí àwọn ẹlẹ́sìn kí ló ti ń pè wọ́n ni àwọn ẹlẹ́sìn afẹ́bọ Ògún afẹ́bọ òòṣà ni. bíbélì gan ni ẹ fi ti késàrì fún késàrì they, they always come to me mọ́mì mọ́mì afẹ́ ṣọdún afẹ́ rẹran máa ń fún wọn lówó bí mo ṣe gba ẹ fi ẹ fi bẹ́ẹ̀ mi ṣe gba ọlọ́run tèmi gbọ́ ẹ fèmí lẹ̀ ohun tí mo mọ̀ ni pé mi ò lè sin ọlọ́run mi yàtọ̀ sí jésù mi tí mò ń sìn ẹni tó àwọn tó bá mi dé láwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé mi sọ bá ńlá fámìlì ẹ̀ à àwọn eléyìí ọmọ jésù ni wọn o tó bá béèrè mi ládùúgbò wọn á ní jésù lọ́ba fámìlì jésù lọ́ba àwọn èèyàn mọ̀ mí so mi sí jésù mi lórí ahọ́n ẹni tó bá lòun bá mi níbi tó ti ń bá wọn bò ṣàrí àbọ̀ wọn rí mi lọ́dọ̀ babaláwo rí oní sọ mo fetí mi gbọ́ ni ṣe rí púpìtì yẹn tó bá jẹ́ máa yáwó èlé ni àríkẹ́ alájọ mo fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì mi púpìtì yẹn olúwa ní iṣẹ́ mi gbọ́dọ̀ owó ẹnìkan ò gbọ́dọ̀ bọ́ sí èmi ni mo gbọ́dọ̀ ṣe mo ti ń ronú látànà mo ti ń ronú látànà máa ṣe tí mo pọ́ náà máa fún mi ṣe kò yé yín púpìtì yẹn ibi tí mo ti sọ fún dádì bí mo gbóhùn yẹn mo sọ fọ́kọ mo kàn lọ bọ́kọ mi ni mo ní sweet àkọ́ tí mo gbọ́ rèé nínú church àṣẹ bẹ́ẹ̀ mi ṣe ẹ̀mí ọlọ́run ṣe ń bá mi sọ̀rọ̀ ọkọ mi ní bóun ṣe jókòó yẹn pé olúwa ní ọkàn òun ọkàn òun ẹ̀mọ̀ pé òun gbóhùn olúwa ó ní ọkàn òun sọ pé kóun ṣe ìgbogbo fáànù ní chọ́ọ̀chì yẹn ọlọ́run mo fi ọlọ́run búra kẹ́ ẹ lè mọ̀ pé ìkan ṣoṣo ni ọlọ́run mo láti pe eh, venerable mi pé àwọn ìgbìmọ̀ ọjọ́ gbogbo àwọn tó kù ẹ wá o ohun tí mo gbọ́ rèé mo dẹ̀ iṣẹ́ olúwa ti di ṣíṣe o gbogbo ibi tọ́lọ́run mójú mi tọ̀ fún ọlọ́run mójú mi bóyá ń gbé kiri lánàá rèé tí mo ṣe ń wò báyìí ló ń gbé kiri báyìí mo bá kọ ọ́lẹ̀ mo kọ sínú ìwé mi nínú church mo kọ sí mo gba mo ṣe wá ṣe mí tí mo ṣe bá wọn sọ ibi tí mo ti sọ lèèyàn kan ní máa ẹ fi kan kún gbogbo màá sọ náà wọn ṣàyìn lónìí ẹ fi fáànù sí mi fi fáànù sí dáàdì ti mú fáàn àìjẹ́ bẹ́ẹ̀ ni ká mi kọ fáàn yẹn ó ṣeé kójú òun náà máa mú kẹlòmíì ti kọ́kọ́ sáré mu so lánàá mo kọ síta pé church mi this is my church ibi tó ti fi mí ṣe ìyá àjò ṣe ń gbọ́ ibẹ̀ yẹn mo fẹ́ ṣe mábù síbẹ̀ ṣe ẹ bá rí kọ́ọ̀tì yẹn ṣó dáa àfi bí ìgbà táwa ń gbà léegun àwọn akọrin mi ṣe rí ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ṣe rí ṣódà ẹ jù ṣe pé mò ń bẹ̀ yín. I need the more shares, yeah. bá rí lẹ́kùn yẹn ó pọ̀ jù. ẹ wo wíńdò yìí lọ́ọ̀kan. rí tẹ bá rí ibi tí ibi èmi àti bàbá àjọjà bàbá àjọta àjọ ń jókòó yẹn tẹ bá wo ẹ̀yìn àwọn èèyàn kíní wà nínú kíní. hello. ṣe bá rí ibi tèmi àti ibi tèmi bàbá bàbá àjọ ń jókòó sí yẹn ẹ̀yìn ẹ̀ báyìí kiri ló ṣe púpìtì yẹn fún wa ó ga gan tóbi adébútú kẹ̀síntì ọmọ bàbá ìjẹ̀bù nígbà tó ń ṣe campaign ló wá ṣe sínú ṣọ́ọ̀ṣì yẹn bó ṣe ṣe bẹ́ẹ̀ ló ń sọ àwọn ọmọ wọn ti bìlíì pé bóyá torí mi mi gé ọmọ ìjọbẹ̀ pé pdp ọmọ mi á dìgbò fún apdp wọn dìbò apc náà dìbò fún bọ́ gbọ̀ngàn tó bá ń ṣèmí láyé mo fi ọlọ́run bùrọ̀ mi ìgẹ́ fi òṣèlú ṣe kí wọ́n lọ bá àwọn èèyàn sínétọ̀ ṣáàmán ẹnìkan kí wọ́n máa ní ẹ̀jẹ̀ wá bá a ṣe ṣọ́ọ̀ṣì torí kíni tọ́lọ́wọ̀ bá rán wọn sí ṣọ́ọ̀ṣì wa ńkọ́ tọ́lọ́wọ̀ bá rán wọn sí ṣọ́ọ̀ṣì wa kí náà lọ jó ṣọ́ọ̀ṣì mi ò pè wọ́n o èmi ò pè èèyàn kankan o mi ò pò mi ò pò olóṣèlú o ẹni tó olóṣèlú bá ohun tí olóṣèlú tó inú ẹ̀ bá mọ́ tọkọ ẹ̀ mọ́ láti wá bá a ṣiṣẹ́ olúwa tó rí pé ọlọ́run fi sínú òun mo lè mo lè tí bọ́ ìwà kí n kọ́ nǹkan tá a fẹ́ ná kí n ṣe kò sí tó máa ná mi ìrìn ẹsẹ̀ ni kí n ti sọ pé ìjọba ẹ̀ ni ṣé sínétọ̀ mi wà nílé kí n sọ wọn kí n lọ bá wọn ẹ jọ nǹkan báyìí wàhálà pọ̀ ní sọ́ọ́dì ìṣẹ́jú méjì wọ́n á ṣe gbẹ̀ bọ́ mi ò ń ṣe nǹkan tó lùwà ní kí n ṣe mo ṣe olúwa ní pariwo síta pé ní ìparun síta ẹ̀ kò ní kí n lọ bá olóṣèlú kankan ni mo ṣe ní kí n sọ fún yín so a fẹ́ kun nǹkan tá lẹ́yìn tá a fẹ́ ṣe mo wá kọ́ síta nǹkan tí mo kọ rè fún gbogbo àwa tá a ní tá a ní mo ní yín ní ojú òní tì àkáǹtì nọ́mbà chọ́ọ̀chì mi wà ń bẹ̀ shading of mo ti kọ́ síbẹ̀ mo kọ́ to all my fans and, families, Christian or Muslim. Here, here is the church in my husband' hometown that I was made the year Yacho. Please, I need your help for new facelift of my church to the, moon, to the new modern one. Please join hands with me to reconstruct the church on the following items. Mi ò léèyàn yín náà ni mo ní ẹ léèyàn mi. Ó pẹ̀ kí n wá sí iwájú yín kí n mi ò dẹ̀ ní kẹsàn-án ó sàkáǹtì mi àkáǹtì chọ́ọ̀chì ni a fẹ́ ṣe kí ni kọ́tìn yìí tó a fi ṣe kọ́tìn bíi púpìtì yẹn bíi gbàlẹ́gbẹ̀ẹ́ náà mo ti rí mọ́dá wọn tí mo fẹ́ ṣe tí n bá ṣe ẹ máa rí bóyá máa fàn mo ti rí tí mo fẹ́ ṣe even mo ti ní kọ́ lọ́ máa bá wá máa yìn má tó fẹ́ bá mi ṣe ó yẹ kí máa yẹn ti dé ìlú ọkọ mi báyìí bóyá wà náà tán pé màá dùn yẹn so mo ìyẹn new pulpit yẹn is by me Ọba Elizabeth new industrial fans or mi tí náà máa fún wọn one big the sherry pulpit marbles on the marbles on the pulpit àti workers sherry bí àwọn workers wọn máa ń jókòó jókòó yẹn wọn ní marbles náà nìkan ṣe síbẹ̀ pẹ̀lú àga ó máa wà ń bẹ̀ for a long for donkey years pé kán lo pulpit mága yẹn so ìyẹn a máa nídìí a máa nídìí yẹn then and workers stand and, and shares ẹ fi mí lẹ̀ tẹ́ bá tẹ̀ ń pè ọ́ tí èèyàn ń pa ẹ́ máa jọ ọ́ entrance door three hundred thousand ní entrance door ilẹ̀kùn àtiwọlé yẹn oní gíláàsì yẹn three hundred thousand lọ́nà fẹ́ bá wa ṣe side door ẹyọ kan tó kù yẹn one hundred and eighty thousand àwọn kan gbà tí bàbá wọn kú ni wọ́n wá fẹ́ ẹyọ kan ṣe thanksgiving wọ́n wá ṣe dúpẹ́ so ìkejì afẹ́ ṣe yẹn náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a dẹ̀ máa paint ìta inú àti ìta church gbogbo ọ̀dà tá a máa rà tó wọṣẹ́ gbogbo everything mo ní kán refill kán ṣe gbogbo nǹkan nu church yẹn gbogbo ẹ̀ bọ́ sí three hundred and fifty thousand modern cutting and rails ṣe rí ibi tán fi cutting síbi ìgbàlégún yẹn a fẹ́ ṣe curtain tó fine gan síbẹ̀ ẹ jọ a fẹ́ ṣe yẹn ìyẹn eighty thousand cutting and the rails then I need the two iron doors iron doors yẹn fifty thousand lẹ́yọ kan fifty thousand lẹ́yọ kan méjìlá need ilẹ̀kùn síbi ẹnu ọ̀nà méjèèjì yẹn so ilẹ̀kùn onírin ó jẹ́ hundred thousand one window one window yẹn lánàá ṣé wá rí ilẹ̀kùn yẹn ilẹ̀kùn méjèèjì yẹn àti window yẹn irú window yẹn fifty thousand yọkan yẹn mo ní sísà mi kan mrs eh, astrop láti America. lánàá bí mo ṣe post ẹ̀ báyìí kíní yẹn ò lo one minute kò lo one minute kátẹ̀ fi gbogbo ẹ̀ sí láàrin five minutes wàláì woman ẹ̀ lọ́kọ́ fún mi fifty thousand wọ́n ní twenty five thousand náà tẹ̀ ọkọ̀ ṣe wọ́n á ní àìjẹ́ báyìí wo nǹkan tó máa ká ń bẹ̀ kó ìgbà tó àwọn náà ní àwọn ò tẹ̀ mọ̀ pé mo list pé mo kọ iye kankan síbẹ̀ pé àwọn kan wà kàn church wọ́n dẹ̀ dáhùn náà máa mú ní fifty thousand wọ́n dẹ̀ san balance òkú mi délé ó jẹ́ fifty thousand láàárọ̀ yìí láàárọ̀ dọ́tà mi ọmọ mi pàtàkì pàtàkì ìyá abáyọ̀ sẹ́ríkì àrò sẹ́ríkì àrò mùsùlùmí ìyá abáyọ̀ ló kọ́kọ́ fún mi ní hundred thousand ó ní ilẹ̀kùn méjèèjì yẹn ó fọwọ́ sí ojú ò mà ní tì yín kí n má wàá pa dákẹ́ kí n wá lọ dákẹ́ ọlọ́màjà dákẹ́ kú a máa nídìí àwọn shears even as of now owó ṣíà ò tó bẹ́ẹ̀ mọ́ because eleven thousand each ni ṣíà ẹyọ kọ̀ọ̀kan tá a sọ pé a fẹ́ ṣe so which means pé tá a bá máa ṣe ṣíà wa yẹn three hundred pieces owó yẹn máa pọ̀ according to nǹkan tí wọ́n wá sọ fún mi láftà tí mo post ṣíà ọ̀rọ̀ ṣíà yìí wọ́n wá ní nǹkan tí wọ́n rí tá a jọ sọ pé ká ṣe ká ṣe ṣíà ní local bíi táyé àtijọ́ yẹn náà bọ́ ṣe ń ṣe ṣe mọ̀ pé wọ́n tó ń lò ní st paul st john àwọn churches wa nìyẹn pé ká lo ìtọ́ ń lò yẹn náà because èmi rò pé ká ṣe mọ́ dáhùn ká máa jẹ́kọ̀ọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n nínú pé ká ṣe ká jẹ́ kán bá wa repaint kán bá wa ṣe oní kéékèèké tó máa jẹ́ pé kò ní ju èèyàn mẹ́rin mẹ́rin lọ so ìyẹn ìyẹn which means pé tabari bíi one million ó máa ká ògbàgà nu church wa tabari one million fàgà ó máa ká ògbàgà ṣáà church wa electrical fittings electrical fittings sínú church yẹn gbogbo ibi tó máa yọ ceiling fan yẹn gbogbo ibi tó máa ti yọ ceiling fan wọ́n máa fi kọ́ máa fi iná síbẹ̀ kọ́ máa ṣe lọ kọ́ máa fi iná síbẹ̀ gbogbo ibi tí wáyà ṣe jàǹgàjàǹgà káàkiri kọ́ máa kó sínú pipe tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn a fi yẹn sí two hundred thousand ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fi Kristi bẹ̀yìn ni mo fi Kristi bẹ̀yìn bẹ́ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ olúwa ẹ mọ̀ káyọ̀ muslim náà mo kún bá ń ṣiṣẹ́ yín ẹ ṣe tèmi náà ẹ ṣiṣẹ́ olúwa ẹ ṣàánú mi ẹ nítorí ọlọ́run so account number church mi wema bank ni wema bank ni mo rí ọkọ tó ti sẹ́yìn fifty thousand sí àti àárín ọ̀la mo ti rí fifty thousand máa mo fẹ́ wọn tẹ́ fifty thousand ṣe tó bá yẹ pé ọjà lẹ́fẹ̀ẹ́ àlọ́ mi láàárọ̀ èmi àti ìmọ̀ àwọn ṣòkòtò kan náà so <laughs> lọ́rọ̀ tí bí mo ń sọ lọ electrical fittings yẹn two hundred thousand account number church mi is zero two four four eight zero five zero eight one zero two four four eight zero five zero eight one wema bank ni ẹ ti rí st peter's african church ajílété oni. mo fi ọlọ́run bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fi Kristi bẹ̀yìn ṣé ẹ mọ̀ pé kò pé pé máa bá yín mo sọ fún yín pé a fẹ́ tọ́jú ọmọ kan a fẹ́ gbalé fún yàn ẹ mọ̀ pé mi ò ń parọ́ tẹ bá fẹ́ràn ìrànlọ́wọ́ máa sọ fún yín tó bá mú yín tẹ fi fún mi ní owó láyé yìí iron door wọ́n ti kó iron door yẹn sẹ́ríkì àrò ti mú iron door àrò sẹ́ríkì àrò ti mú iron door iron àrò ti mú iron fifty thousand each hundred thousand Eh, mọ́mí astrop àwọn ti mú fifty thousand fún eh, wíńdò ẹyọ kan náà la nídìí wíńdò yẹn bọ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí entrance door one eighty eh, entrance door three hundred side door one eighty tó bá jẹ́ owó náà lẹ máa fún wa tí máa jọ́ yẹn èèyàn mọ́ra yín máa jọ́ yẹn ẹ jọ ẹ má dojú tì mí ẹ ṣàánú mi in fact mi ìṣeré mo jókòó ni mo jókòó jẹ́jẹ́ ara mi mo kàn wá òun ní à mo wá jókòó mo wá ní mo fẹ́ mo kọ ẹmọ mo kàn ṣe ẹmọ kí wọn jókòó ìwọ ní à tí má tẹ máa ṣe bẹ́ẹ̀ dé mi bóyá ṣé kí báyìí wọn ṣe thanksgiving mi ni àbí church ìjọ òun ló bọ́ sí àbí gra kẹjà mo wá ní kí n ṣí kàlẹ ẹ kí ni mo fẹ́ fi ṣe kí ni yẹn mo wá fẹ́ ìjọ òtí ẹ bẹ́ẹ̀ dé mi bọ́ sí bí mo ṣe ní kí n ṣí báyìí pé ìjọ òun ló bọ́ sí o bí mo ṣe ní í ṣí because ní church mi bẹ́ẹ̀ náà èmi ni coordinator Eh, July birthday mi so every birthday a máa ń ṣe party gan ta máa ta máa ṣe a máa gbé nǹkan wá sí church èmi ni coordinator birthday July so mo àwọn mo ní ah, ìjọ òun ló bọ́ sí o ṣé máa lè ṣe bí bí mo ń sọ̀rọ̀ birthday yẹn ni ojú mi kàn lọ síbi tí ìkọ́nà òjíṣẹ́ olúwa yẹn ti ń ṣe tó ti ń jó máyẹn ló dẹ̀ ṣe wàásù ojú mi kàn lọ síbi tó ti ń jókòó ni bójú mi ṣe lọ síbẹ̀ báyìí ẹ̀mí yẹn kàn sọ fún mi pé ṣé lè bójú mu mo tún wá gbójú mi kúrò kíní yẹn tún kọ́ máa dì mí pé kí n tún gbójú mi padà mo tún gbójú mi padà mo tún gbójú àmì kò rága mi àti tébù máa yẹn tẹ bá dẹ̀ wo àga máa yẹn lóòótọ́ àti tébù ẹ̀ àga àti tébù ẹ̀ ẹ mọ àwọn àga ayé àtijọ́ tébù tó ti ń rún ó ti ń rún ó ti dàlù ikán ti jẹ́ ṣé bí mo ṣe wò báyìí tí mo gbójú kúrò báyìí tí mo wẹ̀ ẹ̀mí ìyẹn nìkan kọ́ ìyẹn nìkan kọ́ báyìí ó kàn gbé ojú mi kiri inú ṣọ́ọ̀ṣì mo wá ń gbójú yẹn kiri that is your thanksgiving máa ní ah thanksgiving báwo ṣé mo fẹ́ dáṣe gbé léyìí ni kí lélẹ̀ ṣé bí kíní kíní pulpit yẹn kò ń ṣe wọ́n sọ fún mi mo ti gbóhùn yẹn fúnra ara mi tínú ibẹ̀ yẹn mo ti gbóhùn yẹn àti tó ẹ̀ márùn more than that tí n bá jókòó báyìí ojú mi máa lọ bẹ̀ yẹn ní ibẹ̀ yẹn ní ibẹ̀ yẹn ní tí n bá dẹ̀ lọ máa dẹ̀ gbójú mi kó pa kí ló dé ṣé mi mo pa jésù ni mi ò ṣeré ọlọ́run torí mi ní mo ní agídí ẹ̀mí gan mo ní agídí ẹ̀mí gan bọ̀ tí àná yẹn mi ò rírú ẹ̀ rí lẹ́yìn tí mo gbọ́ gbogbo kíní yẹn báyìí òjò òjò ńlá bẹ̀rẹ̀ gidi òjò yẹn rọ̀ gidi gan torí fúnra olólùwà lòun máa fà mí wọ̀n mí lẹ́ni gan ló máa fẹ̀ sí fi àmì wọ̀n mí ọlọ́run mi ń mo fi Kristi mo fi búra mo dẹ̀ rí àmì yẹn tó àtànà mo rí àmì yẹn títí di títí di òru wa mo rí àmì yẹn mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mi ò wá ọtí bá wá bí wá tàn yìí ó kù mí ọkọ lọ́hùn ohun tó lúwa sọ fún mi òun ni mo ṣe ó ní kí n pariwo síta ọlọ́run fúnra ẹ̀ lóun máa gbà mí mi ìwà wọn bóyá gbà mí tú ẹ̀yin èèyàn yìí náà ni táwọn èèyàn dẹ̀ ti ń ṣe fún mi látàná lórúkọ jésù ojú òní tì ní ìwá ní wáyín tì gbogbo ẹni tẹ́ wà nílùú òyìnbó wọn ní gbókùn yín wálé ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà wọ́n bá ní ìlú le kó le jù bẹ́ẹ̀ lọ ẹ máa máa rí ti ń ṣe kábọ̀ síbọ̀ sí ìlú nàìjíríà ó máa san èmi àti yín á san wá tọmọ tọkọ á san wá tọmọ táyà á san wá ti ẹbí tẹbí àwọn ẹbí wọn ò ní tọrọ jẹ wọ́n ṣe ní nàìjíríà le tó ó le bẹ́ẹ̀ ni but kò ní le mọ́ ẹ̀yin kò ní le mọ́ yín gbogbo onúlé yín àwo onúlé yín abọ́ onúlé yín gbogbo nǹkan tó wà lára dín báyìí kò ní lè mọ́ yín ẹ máa máa rí ṣe ni ẹ máa máa rí ṣe ni sí èmi nígbàgbọ́ nu Kristi gan kò dẹ̀ tó bọ́lọ̀ ń ṣòwò tó máa pàdánù ẹ mo ti ẹ̀gbà pé mo náwọn àwọn sẹ́rẹ́kọdé sẹ́rẹ́kọdé sẹ́rẹ́kọdé ẹ̀rí mi mọ́ ẹ̀rí ó ṣẹ̀dẹ̀dẹ̀ three thousand ó pọ̀ ó pọ̀ létí ó yẹ ká ti máa gbọ́ ó pọ̀ lé three three thousand ọjà ti dé. ìjà tó wà nílẹ̀ tó máa ṣe ah. ẹ̀rí kọ́kọ́rọ́ ayé kọ́kọ́rọ́ owó kọ́kọ́rọ́ mọ́nì kọ́kọ́rọ́ gbéga kọ́kọ́rọ́ àṣeyọrí another key náà tún wà bẹ̀rẹ̀ kí èèyàn ṣoríṣi three thousand náà ṣẹlẹ̀ another design kí ìkan lélẹ̀ kí ìkan lélẹ̀ ó jura wọn lọ ó kúkú jura wọn lọ jura wọn jura wọn lọ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kẹ̀ǹgẹ́ kọ́kọ́rọ́ ayọ̀ kọ́kọ́rọ́ ìgbéga kọ́kọ́rọ́ àṣeyọrí kọ́kọ́rọ́ oríire kọ́kọ́rọ́ ìgbéga good luck keys tó máa ṣí ilẹ̀kùn ilẹ̀kùn owó ilẹ̀kùn ayọ̀ three three thousand. gómìnà wọn ti pààyàn o three five ó I should pay my church account ẹ mọ nǹkan mi ìṣe àwọn ọmọ mi máa ṣe mo post ẹ máa tún rì ṣe àkíní yẹn ẹ máa lọ wò ó ń bẹ mi mo máa àbí kí n dá àkáǹtì yẹn post ṣẹ́ẹ̀rì ele three five lele three five ṣàárẹ̀ eléyìí ó pọ̀ máa yọ máa yọ sample ẹ̀ síta bá mi yọ fa ó three five lele. ní òkùnkàn sí ṣùgbọ́n eléyìí náà three five ni three five ni owó ò jẹ́ wá bí ibà ẹ̀ka wá fún yín ní kinní mo sọ bó rẹ̀ bá ti ń wálé ọjà náà máa wálé èmi ò jẹ́ kò yé yín ó yẹ ká mọ̀ pé èmi ẹni tá a máa ṣe tẹ̀ máa ṣe pé kò kàn wá ń bí. anoda orí orí rè orí faraway three five. Yeah eléyìí náà three five erin lákàtàbù ọtí ìṣẹ̀ǹbáyé orin three five àwọn òjẹ́ tí ò jẹ́ fún nìṣàǹdù àwọn jẹ́rì ti wà yìí kò sí nǹkan tó kò ń bàjẹ́ kọ́kọ́ ẹ̀wò ó pọ̀ létí gan four thousand lélẹ̀ kò ní pẹ́ kó tó tán o four thousand kò ní pẹ́ kó tó tán ọjà mi òun fẹ́ kó tó san ṣọ́ọ̀bù mi wà nọmba one forty ìpájà road agbọ́sibíyọ̀ bus stop ayégo tẹ bá fẹ́ account number church ẹ ẹ send message sí lórí zero seven zero sixty forty five six zero zero one four five. oh yéé ẹ jọ waiting kí náà gbé kí lẹ rù kí lọ jà tẹ ọjà ló lò wò ó má yẹ kán kán fi nǹkan kan rọ ẹ sórí sórí òkété leléyìí awáṣẹṣẹ oògùn òkété leléyìí eh, ẹ ṣálẹ léyìí ṣẹrí ẹ ló ṣe ní òkété a máa lo ẹ mọ gbà níwọ báwo ṣẹtì òkété òkété òkété òkété kẹńkẹńkẹ ẹ ríru ẹ ẹ mọ ẹ mọ kò ń ṣe orò òkété ni nígbà tí òkété ṣẹ̀ àtẹ etí ẹ̀ àtẹ etí ẹ̀ jáde awọ́ etí ẹ̀ afáyọ̀nù mú etí ẹ̀ àwa mú bíbà awo owó gungun gan àwa kán ẹsẹ̀ ẹ̀ báyìí ṣé báyìí àtẹ̀ díẹ̀ àtẹ̀ díẹ̀ ẹnu ẹ̀ ṣọ́npá àwa yọ ẹnu òkété síta báyìí ṣẹnu ẹ̀ pé ẹnu ẹ̀ tí òun rọ̀ yẹn ẹnu òkété rè ẹnu òkété rè ẹnu òkété wà ń bí bọ́dí òkété wà ń bí àti fáyẹ̀ǹtẹ̀ tí òkété èlò ni four five ni ẹrù òkété wà ń bí. dọ́là dọ́là là wá ná owó rèé owó owó rèé agbá ti kú yàn lówó wà owó rèé owó rèé owó rèé four four k owó rè owó rè owó rè four five ọmọ ẹni iṣẹ́ gbádùn mà four five kò kàn lè sọ ni ó ní ah four five four five. ọjà ti sọ owó ti dé báwa rajà Africa women beautiful African women sensible we are beautiful òòrì òòrì òòrì ẹ̀yin ò ti rí ibi tí wọ́n ya nàìjíríà sí ẹ̀rí. African women beautiful Afri tó bá ti wọ̀ ẹ́ o máa rí Nigerian flag Nigerian kìíní dáadáa bẹ̀ o máa rí Nigerian map dáadáa. African women beautiful we are sensible we are beautiful. Hey. Oh, oh, oh, mm. woo ọmọge sórí burúkú o sórí burúkú o ẹ ló máa mú wa lórí live chat ẹ ló máa mú wa lórí live chat. Hmm. so. account number church mi account number church mi is zero two four four eight zero five zero eight one Wema Bank Ajilete Wema Bank Saint Saint Peter's African Church Ajilete màá sẹ̀dẹ̀ màá post ẹ̀ ẹ ṣe ẹ̀yin tẹ́ ẹ lọ́ọ̀fù ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ lọ́ọ̀fù wa kí la fẹ́ ṣe sí i gọ́vnà wọ́n ti pààyàn o gọ́vnà wọ́n ti pààyàn o gọ́vnà wọ́n ti pààyàn. sori sori sori kọmíṣánná kan ló sẹ́ǹdì kíní sí mi sísìnyí kọmíṣánná kan ló sẹ́ǹdì friend request mi sísìnyí kọ́ńdọ̀ wọ́n ti pààyàn wọ́n ti pààyàn kọmíṣánná Ògùn state kan ló sẹ́ni friend request mi ní ìsìn wọ́n ti fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ ee wọ́n ti pààyàn o wọ́n ti pààyàn o torí mo mọ̀ ni torí mo mẹ́ni ni. wọ́n ti pààyàn kọmíṣánná wọ́n ti pààyàn gómìnà wọ́n ti pààyàn kọmíṣánná pólíìsì ọ̀gá aláàbò tí wọ́n ti pààyàn o wọ́n ti pààyàn ìyá àbèjì lẹ́ni tán pààyàn o ìyá àbèjì ni o wọ́n tún ti jí ọmọ ẹ̀gbẹ́ o wọ́n ní wọ́n ẹ̀ wò wọ́n fún lábẹ́rẹ́ ẹ̀kú ni o bó ṣe bá a ṣe gbọ́ o wọ́n lẹ́ni yẹn wọ́n ló wúkọ́ kú ni wọ́n náà fún lábẹ́rẹ́ wọ́n ń gbé wá sórí social media wọ́n náà máa fún wọ́n máa kọ́lé fún wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n máa rán àwọn ọmọ lọ sí school wọ́n máa ṣe at the end of the day ntẹ̀mí dẹ̀rì lórí social media mọ̀ pé tí n bá rí nǹkan bẹ́ẹ̀ yẹn mi ìgbọ́dọ̀ máa mú wá kí n wá ṣe mísà àbáyọ̀mí kọ́dírì àṣẹ o mísà àbáyọ̀mí kọ́dírì kó ra eighty thousand ó ra lẹ̀kùn ilẹ̀kùn mísà ah, wọ́n ti ra lẹ̀kùn sáìdì kan wọ́n ti ra lẹ̀kùn sáìdì kan mísà àbáyọ̀mí kọ́dírì wọ́n ti ra lẹ̀kùn sáìdì kan mísà àbáyọ̀mí kọ́dírì wọ́n ti ra lẹ̀kùn ṣọ́ọ̀ṣì mi mísà àbáyọ̀mí kọ́dírì wọ́n ti ra lẹ̀kùn sáìdì kan wọ́n èsì akọ̀kan síbẹ̀ Sidon thank you Jesus olúwa ó ṣe o ọlọ́run délé babalọ́lá ọlọ́run tó máa ń wí bẹ́ẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run tí òun fẹ́ yan tiẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń daṣọ àṣírí bòmí àṣírí yín ò ní í tú o Mr Abayomi Quadri náà tún ti gbede one hundred eighty thousand owó ẹ̀wù wọ́n ti san wọ́n ti san wọ́n ti sanwó wọ́n ti sanwó àwọn èèyàn pàtàkì pàtàkì mi ò ní wá yín tì ṣé bóun rèé ṣé mo. Ah gẹ́ẹ̀fì wọ̀nyí ẹ rò pé àmú ìṣeré ni ẹ Mr Abayomi kọjú ṣe bóun church project ṣe bóun abẹ́ẹ̀rí ni wọ́n ní church project ṣé mo wá ń parọ́ ni one eighty thousand wọ́n ti san mo ń bọ̀ mo ń bọ̀ one eighty thousand ẹ jẹ́ ẹ máa fi hàn ìwé ẹ̀rọ bí àmọ̀ ń ṣeré àwọn òjẹ́ wá bìbà ìka máa máa fún yín ní kinní ṣé mi máa máa sọ èmi àwọn kan máa kán ti kún fáwọn ten million tó jẹ́ pé ẹnu burúkú yìí ni ẹ wò sínátààrò ìyá abáyọ̀ òní sínátààrò ìyá abáyọ̀ ṣe é rí ṣe é rí láàárọ̀ hundred thousand ni ẹ jẹ́ ìṣe orí orí messenger láti sọ̀rọ̀ ó tún ṣe sórí whatsapp ẹ ẹ rí ẹ rí mo fẹ́ máa sunkún mo ní wá o ṣe é rí mo fẹ́ sunkún òun rìn síná tààrò ṣe é rí mo omi tí ẹ̀jà bọ́ lójú mi ẹ́ láàárọ̀ monday ṣe rí ó ní mọ́mí you deserve more sẹ́ríkì àrò nìyẹn hundred thousand ló fún mi ọmọ ọmọ ọmọ rẹ bí yan àwọn èèyàn pàtàkì pàtàkì tí tọ́lọ́run yàn tì mí ṣẹ̀tì ẹ̀rírù Mr. Àbáyọ̀mí Kọ́dírì yìí ọlọ́run tó bá mi gbà wọ́n lọ tó bá mi gbà lọ́wọ́ fáǹsì mi ni o most of them fáǹsì mi ni wọ́n o torí máa ń ṣe daughter my daughter my daughter ẹ hey, get kò mọ bó ṣe dọ́dọ̀ ń o gbogbo àwọn tèmi mo ti kó kúrò lọ́dọ̀ ẹ̀ pàtà ó kàn bíi ó kàn bíi mẹ́fà kan àwọn èèyàn ó dàbí ìpóògùn oògùn ló mú wọn mọ́lẹ̀ èmi fúnra mi kò dẹ̀ ti ìyá mi ni sí má máa fi lo gbàdúrà tí má máa fi gbàdúrà tí má gbàdúrà ọjọ́ èmi ò kàn tí ì ráyè ìtẹ̀wọ̀n yẹn má ṣe gbàdúrà three days fún ẹ àdúrà three days àdúrà ojú five days five minutes lọ ọjọ́ mẹ́ta ni máa fi gbà but time tí máa fi gbàdúrà yẹn ni problem mi ò ṣe wàláì gbogbo wọn fáǹsì mi máa kó làjọ wọn máa kó òtàn mr abayomi kọdúrì mi ní wà ń ṣe èèyàn pàtàkì pàtàkì <laughs> mr abayomi ẹni ẹni wọwọ tì ẹni tí wọn kọṣẹ mi lọ lánàá rè mrs astrop again two for one sísítà mi astrop èèyàn yìí astrop èèyàn pàtàkì pàtàkì àwọn sísítà mi ní APC <laughs> àwọn ta àwọn APC ní e ò ní ẹ Mrs astrop swagger Mrs astrop ẹ àti Ṣọlá àti àti àti àti àjọkẹ́ àjọkẹ́ mi làǹtí làǹtí ẹ ṣe àgbẹ̀mọ̀sọ fún mi pé owó tí wọ́n kọ́ sọ fún mi lánàá twenty five náà kọ́ sí ẹ̀ lánàá twenty five ṣẹ́ẹ̀rì wọ́n ń gbàtà wọ́n ní ah, ọ̀nà wa bá ní ah, kí náà ẹ̀wò ṣẹ́ẹ̀rì wọ́n sanwó ẹ̀rì ṣẹ́ẹ̀rì wọ́n fún mi lówó owó ṣọ́ọ̀ṣì mi abẹ́ẹ̀rí ṣàkàǹtì mi ṣé èmi náà san sí ṣé àka orúkọ mi náà ṣé kí n sẹ́yìn St John African Church bí wọ́n ṣe twenty five mo ní àyíkẹ́ báyìí wo nǹkan twenty five twenty five kan yẹn o torí mo ṣe àmẹ́ mi understand ẹ̀yẹ́ kí n wò pé kí ni nígbà tí máa wò tọ́wá rí pé ó ní fifty thousand níṣẹ́ rí wọ́n ṣe méjèèjì papọ̀ níṣẹ́ rí wọ́n ṣe five thousand wọ́n another five another twenty thousand níṣẹ́ rí ó wá fi pé fifty thousand lánàá owó ṣọ́ọ̀ṣì ni mo ti jí kí wọ́n láàárọ̀ àti mi tó gbá sí àwọn èèyàn pàtàkì pàtàkì tí gbogbo yóò ní owó tìtàn máa tẹ́ ẹ máa jèrè tẹ́ ẹ máa jèrè ẹ máa kéré oko délé èyí tó wà ní nàìjíríà báyẹn ní owó tì ẹ̀yin tèmi owó ṣọ́ọ̀ṣì ẹ ṣe ìníwáyìntì àti àárín ọ̀la kí ẹ wọ́n tọ́sọ̀. I will pay for one iron door àǹtí àárín ọlá ẹ mowó yìí màá bá yín wo nǹkan ibi tó máa lọ fifty thousand mi àǹtí àárín ọlá àǹtí àárín ọlá yẹn YouTube ni YouTube fan ni mi wọn èmi mo jẹ ọ́n ní ìjọ sọ ọmọ ní mo ti lọ sí Facebook ọmọ mi ti lọ sí nítorí tiyín mo fẹ́ máa wo kọ́mẹ̀ntì tẹ́ máa ń sọ yẹn ẹ̀rá àǹtí àárín ọlá ẹ̀rí òní ṣẹ̀rí ẹ̀rí pé àárín ọlá YouTube fan tí mo kọ síbẹ̀ ṣẹ̀rí ṣẹ̀rí àárín ọlá YouTube fan àwọn ni mo náà sọ fifty thousand sí torí ẹ̀yin èèyàn kọ̀ọ̀kan ẹ máa ń pé bóyá fifty k ẹ máa rò pé bóyá mo kàn máa ń sọ̀rọ̀ ni èmi máa ń mo sọ wípé lẹ́nu yẹn fifty thousand wọlé ẹ rò pé bóyá mo kàn ń sọ̀rọ̀ ni èmi ò wá sórí social media kí n kàn máa ń nẹ́nu tí n bá ní nǹkan kan kíní yẹn bó ṣe rí ni mo ṣe máa sọ mi ìmọ̀rọ̀ pa even ọkọ mi mọ̀ mi pé mi ò ń parọ́ gbogbo àwọn family àwọn èèyàn mọ̀ mi everybody àwọn èèyàn mọ̀ mi pé mi ìmọ̀rọ̀ pa lẹ́gbẹ̀ẹ́ òróró ọ̀rọ̀ wọ́n ti pààyàn o wọ́n ti pààyàn o lẹ́gbẹ̀ẹ́ òróró ọ̀rọ̀ wọ́n ti pààyàn ti pa ìyá àbejì ọ ní folúṣọ́n ìyá àbejì yẹn ń jẹ́ o ìyá àbejì yẹn o wọ́n pa wọ́n tún gba ọmọ méjì lọ́wọ́ ẹ̀ wọ́n ti jí àwọn ògbéjì gbé o wọ́n náwọn oníṣáárìtì kan ni ẹ ṣàánú wa o gómìnà Ògùn state wọ́n ti pààyàn o gómìnà ṣe rí pé ṣẹ́ẹ̀lù ni mo sáré ṣe lé ní Monday ṣe rí pé mi ṣe tara mi ṣẹ́ẹ̀lù mo ṣe mo polówó ọjà o gómìnà ṣe pé iṣẹ́ ìlú mo kọ́kọ́ ṣe o torí ẹ máa ní nǹkan tó bá ń tẹ̀lé àfi tó yín létí o gómìnà mo ti fi tó yín létí o sinetọ Yayi mo ti fi tó yín létí o wọ́n ti pààyàn sí senatorial district yín o iṣẹ́ ìlú mo kọ́kọ́ ṣe o kọ́ ẹ̀ sẹ́ǹdì owó pé mo ṣiṣẹ́ ìlú sí mi o mo fún yín ní information o information eléyìí ó wà vital gan ẹ bá dẹ̀ fẹ́ fún mi gbọ́ ìfọ̀mí gbogbo kìíní yẹn tán ẹ jẹ́ ń gbọ́ o wọ́n láwọn tó pààyàn yẹn wọ́n ní wọ́n ti mú ẹni tó ọkọ ẹni yẹn torí ṣẹ́ẹ̀rí wọ́n ti mú ọkọ ẹni yẹn ní ìsìn wọ́n ti lọ tì mọ́lé tí ẹ bá fi lè jẹ́ kí wọ́n release ọkọ ẹni yẹn information yẹn àní gbọ́dọ̀ ẹ má ti gan release ọmọkùnrin yẹn sóye yín ẹ má jọ release ẹ má yẹ kán fowó rà kí ọmọkùnrin yẹn lè fún ní information dáadáa gọ́vnà ẹ má jẹ́ kán fi owó ra bàbá àbejì yẹn torí bàbá àbejì yẹn wọ́n ti lé òun àtìyàwó ẹ̀ wọ́n ti dàárín wọn rú tẹ́lẹ̀ tí kálukú ti lọ́nlọ́ ẹ̀ so kọ́ má lọ fi owó ra bàbá àbèjẹ́ kó lè fún ìjọba ní information dáadáa wọ́n ní wọ́n ní olówó kan tó ń tó máa ń rán wọn kán lọ máa gbéyàn wá bẹ́ẹ̀ yẹn tó bá ti kú díẹ̀ kẹ́ni fẹ́ ṣe bẹ́ẹ̀ dé èèyàn máa kú ṣáà ní ẹ̀wẹ̀ èèyàn kan kú ni o gómìnà ẹ má yẹ kí ó jẹ́ di pé ìgbà tó bá máa wá ẹ má yẹ kó pa mí báyìí gómìnà gómìnà àpò abẹ́ọ́dún ẹ má yẹ kó wá pa mí báyìí kó má jọ lọ máa lọ fi mí ṣe ríṣùà ẹjọ ríṣùà ti wọ̀lú báyìí àwọn ríṣùà lóyìnbó ti wọ bíi gómìnà ẹ ṣàánú wa ẹ ẹ ẹ ṣàánú wa sínétọ Yayi ẹ má yẹ kán pa mí báyìí mo wúlò fún jù báyìí lọ sínétọ Yayi mo wúlò fún jù báyìí lọ kálukú wa la ní pàtì wà sínétọ Yayi ẹ má yẹ kán pa mí báyìí àwọn gbọmọgbọmọ apààyàn ti wà lóògùn state ẹ má yẹ kán pa wá Ògùn state náà múlẹ̀ sí gómìnà serious matter lélẹ́yìí ẹ ṣàánú wa àwọn gbọ́mọgbọ́mọ àwọn apààyàn àwọn ritualist ti wọlé wọ́n ti wà lórí YouTube wọ́n ti wà lórí Facebook ẹjọ́ environment náà fi ń pa àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan káṣẹ wà ní mi ò lójú kòkòrò mi ìṣẹ̀lẹ̀ environment tó bá wọ ṣọ́ọ̀bù mi tó bá náwó environment bù mí kọ́ gómìnà tó wọ ṣọ́ọ̀bù mi tó bá ra jewelry tó fún mi lówó oríṣùà ẹjọ́ gómìnà ẹ má jọ pa mí owó ẹ̀jẹ̀ máa ń pààyàn owó ritual máa ń pààyàn gómìnà ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí mo ṣe ń pariwo kọmíṣánná pólísì ẹ má jọ̀wọ́ pa wá báyìí owó burúkú owó ẹ̀jẹ̀ nàná kiri orí sọ́ṣà mídíà wọ́n ti dé èkó wọ́n ti wà lá Ogun State ni wọ́n mú lé sí o wọ́n ti pààyàn ìlógbòdò náà ti pa gómìnà ẹ má ṣeré kéré mi ò ṣeré o èmi ò fi mo dákú ṣe mi ìṣeré kéré wọ́n ti pààyà àbèjì o gómìnà mi ò bíbèjì o àwọn tó jẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan la bí ìyá àbejì tán náwọn àbejì wọn lórí wọn ò gbàbọ̀dè nígbà tó rí èyàn àbejì tí ń gbàbọ̀dè ní ìsàn ti gbé ìyá wọn lọ àwọn ẹlẹ́yìn kọ̀ọ̀kan gómìnà ẹ má jọ pa wá mọ́ yín lójú awúlò fún yín gómìnà mo sì ní tí máa bá yín ṣe ẹ ẹ gómìnà àgbà Abíọ́dún ẹ má jọ pa wá báyìí àwọn oníṣálìsì ti wọlé o ẹ̀yin èèyàn ẹ má gbowó wọn o wọ́n ti ń pa àwọn èèyàn o ti ń pa àwọn èèyàn o wọ́n ti wọ́n ní àwọn vampire ẹ̀wò mo kúkú pòsì ẹ̀ mo kú sọ fún yín èmi máa máa dé ibẹ̀ máa máa ṣe bí eré ni hmm. èmi máa máa ṣe bí eré ni mo sọ fún yín mo ní àwọn tó máa ń sọ pé àwọn fam wọ́n wà lórí social media ẹ̀rọ bí àmọ̀ ń ṣeré ijọ́ tí mo ṣe ṣóò yẹn ni ṣóò tí mo ṣe last time ẹ mọ̀ pé wọ́n wá sórí ẹ mọ̀ pé wọ́n wá sórí Facebook mi tó wá send tó wá ń kọ́ tó ń polówó bẹ́ẹ̀ pé káwọn èèyàn wá bá wọn ṣe vampire kìnnìkan kí ló ń ṣe léyìí ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì pé mo post ẹ̀ mi ò ṣeré o wọ́n wá ẹni yẹn ó wá comment lórí show mi yẹn gangan ṣẹ́ẹ̀rì ẹ wò ṣẹ́ẹ̀tì rí ó ní ẹni tó wá máa join vampire vampire blood mo fi kristi bùwà ó wá comment lẹ́yìn ìgbà yẹn ẹ wò ṣẹ́ẹ̀rì kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ ẹ wò vampire blood ṣẹ́ẹ̀rì òun rè ó wá post ó post bẹ́ẹ̀ kẹ́ni tó wá fẹ́ jọyìn àwọn ó sì méèlì ó fi gbogbo ẹ̀ síbẹ̀ ó fi gbogbo ẹ̀ síbẹ̀ èmi ò ẹ̀ mélòó ni mo fẹ́ sọ ọ́nú ọ̀rọ̀ ẹ̀ àlìsà pé mo ṣáà ni ẹ̀ mọ́nìkà mọ́ fáǹsì mi ṣáà ni tí tí warriors yẹn kẹ́mi àgàǹgà gbogbo àwọn èèyàn wa àwọn èèyàn mi ló ṣàwà bíbà ẹ ṣáà rí wọn ṣe bá àárín ẹ àárín wọn àárín kọ́mẹ̀ntì wọn ni kọ́mẹ̀ntì ẹni ìwà tó lóun fa òun vampire blood ṣe bá àárín wọn ni kọ́mẹ̀ntì ìwà àbí ṣé mo lọ kúkú eléyìí ni ẹ̀yin èèyàn ẹ sá fún ẹlẹ́dàá yín o eh, èmi máa máa wá bí eré bí ìgbà tí mò ń ṣe báyìí ń ṣeré ni mo mọ nǹkan tí mò ń sọ ritualist wà láàrin wa wọ́n ń pa àwọn èèyàn gan ọlọ́run wọ́n ní àwọn àgbàlagbà àwọn àgbàlagbà wọn yóò ṣì tètè wà láàrin wọn tí mo mọ̀ gbogbo wọn ni máa block gbogbo wọn ni máa block torí wọ́n ti wọ nàìjíríà báyìí wọ́n wà ń lé àwọn kíní wọ́n ti wà ń lé báyìí wọ́n ń kiri ni wọ́n kiri from one òde síbòmíì ẹ máa ti rí àwọn àyà òṣìṣẹ́ àwọn àgbàlagbà àwọn atókùnmàkọ àmọ̀nà ọ̀run máa lọ àwọn náà ń wá èrò lórí social media wọ́n máa jíjó òṣì wọ́n máa ṣòṣì kiri orí social media àwọn ọmọ ẹ̀yìn fáńpáyà yìí ní ẹgbà wá o ṣé ẹ tiẹ̀ wá rí mi ẹ lè rí nǹkan kan ṣe fẹ́mi náà táwa máa ṣeré ká ṣe ẹ gẹ̀ẹ́tì ẹ lè ní kankan ṣe fèmí gbogbo yín orí burúkú orí burúkú tó ti lẹ gímọ yín yẹn tẹ ẹ lẹsìn wọn yẹn power off mi náà ṣe ṣáàtì tọ iṣẹ́ mi pọ̀ bí ọlọ àṣedòru nẹ lẹni ṣe ni mo ń wòkè mo ń wòkè mo ń wólẹ ni gbogbo ẹ̀yin tẹ ẹ fẹ́ ra oògùn ẹ fẹ́ ra ọjà lọ́wọ́ mi ẹ send message yẹn at once tẹ bá ti ń send message yẹn ẹ máa type ẹ out tẹ bá lo voice mi ní dáínlò because voice yẹn èyí tí máa fi wo mẹ́sẹ̀gì yín láàárín one minute mo ti dá yín lò kò ẹlòmíì ẹ wá fi voice ilé ẹ bíi five minutes mi ò ń gbọ́ ó máa ń ní mi lára ìgbà mi kẹyẹ tí máa máa padà sí di voice yẹn mo lè ti delete ẹ torí eh, audio máa ń delete audio every minute ni ó ti pọ̀ jù. Margaret onosan ó ní honestly speaking ritualists among them by giving people money wọ́n wà hello ẹnì lọ yọjú sí chairman honestly speaking is among them why giving people money at the end of the day they will sick ọmọ sick ni ìwọ tó o bá gbowó business ò ní ò rí ṣọ́ọ̀bù ṣì mọ́ ò ní tajà èmi ò tí rẹ̀ tó gbowó business tó rí ṣọ́ọ̀bù ẹ̀ ṣì mọ́ ẹni tó bá jẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ tó ní tó mọ eh, ọ̀nà bísínẹ́sì fúnra rẹ̀ ẹni yẹn fúnra rẹ̀ báyìí gbogbo bísínẹ́sì kan tó ẹ lọ ṣàkíyèsí tó bá fi ṣí ṣọ́ọ̀bù kó máa ti ṣọ́ọ̀bù yẹn àfi tó bá lọ bẹ̀rẹ̀ ń bò mí. ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti gbarú owó bẹ́ẹ̀ yẹn tẹ́ mọ̀ pé fẹ́ bọ́ fáínálì tẹ́ mọ̀ pé ẹ̀yin kan wà underground lẹ ti gbarú owó yẹn mi ò ṣeré ẹni yìí lẹ́yìn tó bá fún wọn lówó bó ṣe ń gbà bó ṣe ń fún wọn lówó ó ń gbaṣẹ́ lọ́wọ́ wọn ó ń gbowó lọ ó ń gba gbogbo nǹkan wọn ó ń gbà mọ́ tiẹ̀ ó máa fún wọn lówó ó máa gbaṣẹ́ ó máa bà nǹkan wọn jẹ́ ó máa tọ́ bọnú ayé èèyàn ni. ah jésù ò ṣe o jésù ò ṣe o ọlọ́run délé babalọ́lá ò ṣe o ọlọ́run tí ọlọ́run ọlọ́run tó kú tí ṣe ọwọ́ ẹ̀ fọ̀hún ó ṣe ọlọ́run ninety tí ò dojú àdúrà tì mí ó ṣe ọlọ́run tó jẹ́ pé ọmọ burúkú ìkókó ọlọ́run ò fi àánú mi sí lójú kó gbẹjú throughout gbẹjú mo máa ń ṣọpẹ́ àṣẹ onírìsì ẹ̀yin èèyàn tẹ́ bá wà nínú ìṣòro tẹ́ bá ti retí pé ọkọ máa ṣàánú yín tí ò ṣàánú tí ò wọ̀dọ̀ yín tó jẹ́ pé ìṣòro ẹ̀ ń le gangan má jẹ́ ntẹ̀ kọ́ntínú kó máa gbàdúrà ọlọ́run mọ reason tó fi ṣẹlẹ̀ ọlọ́run mọ̀ ń pa ẹ̀ I always say this 救命的。 kó máa ń ṣe ọ̀rọ̀ kékeré. ṣé ẹ rí ọlọ́run mọ́ bọ́ ṣe máa ń fi bó ṣe máa ń fi àwọn èèyàn tiẹ̀ tí ò ní fi ìyà jẹ àwọn èèyàn tí ò ní fi ìyà jẹ àwọn èèyàn tójú ò ní ti àwọn èèyàn tó bá ti wà nù ìṣòro yẹn tó ń forí yí tó ń forí yí bí kẹ́mi bọ́ ó lè máa wà tí ẹ̀kan báyìí lọ́kàn àbí kó máa bọ̀ dẹ̀ tó rò pé nìyẹn lówó lọ́wọ́ ó máa help ẹ ó máa gbà ẹ́ ó máa ṣàánú ẹ no way mo trust ẹ ah kíní kan tí ò bá dẹ́ ẹ lóhùn má wo sáìdì ẹ o ọlọ́mọ nǹkan tó fẹ́ fi ṣe tí n bá sọ kíní kan fún yín máa ń sọ kinní yẹn ni àwọn èèyàn máa ń ní kinní mo ní oore ọ̀fẹ́ bí mo ṣe wà mo ní oore ọ̀fẹ́ láàrin àwọn olóṣèlú gan mo fi Kristi búra èmi ní oore ọ̀fẹ́ gan láàrin wọn bọ tí n bá fẹ́ sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn báyìí ẹ̀mí mi ò ní sọ pé mo fẹ́ gba nǹkan mi ì ní súnmọ́ wọn ìgbà ni máa jìnnà réréréré kò dẹ̀ sí nǹkan tó fà bí ò ṣe pé máa ń bẹ̀rù pé tí àwọn ìmọ̀ báyọ̀ ṣe máa ń ṣépè yẹn táwọn èèyàn ṣe máa ń ṣépè ńláńláńlá yẹn tí bá lọ gba nǹkan tó bá lọ ṣépè fún un tépè wọn bá lọ mú mi lóòótọ́ kò sí nǹkan kan méjì níbi kan ẹ mọ̀ pé máa ń sọ lórí bíbà máa ní máa jèrè Tinubu máa gba contract máa ṣe kíní kan máa sọ fọlọ́run mi every time máa sọ fọlọ́run pé olúwa tí máa bá pé máa gba contract lọ́wọ́ ìjọba tó bá máa dènà gbogbo ìgbéga mi tó bá máa ba ogun nǹkan tí mo ní jẹ́ tó a máa ba ọjọ́ ọ̀la mi jẹ́ tó a máa da tó máa dá ìṣòro síwájú sínú ayé mi ní ọjọ́ ọ̀la ọlọ́run má jẹ́ kí n rìnà débẹ̀ máa ń sọ for you to know the kind of person tèmi jẹ́ èmi ò ń wówó wọ̀rùn wọ̀rùn bẹ́ẹ̀ my husband will tell even ọkọ mi máa ń sọ pé òun nǹkan tóun máa ń rí nínú mi pé mo ti wà contented jù mi ò kí ṣe wọ̀rùn wọ̀rùn mi ò dẹ́ ń ṣe wíwọ̀n ràn lóòótọ́ mo wà contented gan nǹkan èèyàn ń wọ̀ mí lójú mi ò rí nǹkan kínníkínní tẹ́nìkan ṣe pèmí náà mi ò ní ìgbónára wèrè irú òṣì táwọn èèyàn ṣe lórí social media òṣì gbáà ni òṣì gbáà òṣì gbáà tóòótọ́ ọ̀rọ̀ báwọn abẹ́yẹ ká bára wa sọ azumi pé ẹni tó kọ́kọ́ ṣe kán ni wọ́n rí mr ọ̀dà ọ̀rí kínní kan mrs francis àbáyọ̀ ṣe ń pè é kan náà rí discrepancies kan láàrin yẹn ká ní kankan ṣe mọ̀ ká ní wọ́n rí kankan tí ò ṣe dáadáa ń bẹ̀ ká wá ní àwọn kan wá sọ pé òkè a máa tún ṣe táwọn ènìyàn tẹ̀ ń ṣe kí ni adé tẹnìkẹta tó joyè tó joyè wò sí wọn kókó tó jẹ́ gbogbo nǹkan táwọn èèyàn bá ṣe ló fẹ́ ṣe òun ò ní ó kó ẹni tó bá rí pọ́ńdó ló fẹ́ dó oúnjẹ olóúnjẹ tán bá jẹ ló fẹ́ jẹ sítáì aṣọ tán fẹ́ rán lòun náà fẹ́ rán tán bá ní kíni nǹkan tán fẹ́ ṣe lòun náà fẹ́ yìí kíni o which means pé o ò ní nǹkan o ò mọ nǹkan tó ń ṣe fúnra ara ẹ o ò lè dá ronú o ò lè dá think téèyàn kò bá ṣe nǹkan kan wọgùn ò ní ronú àti sọ pé o fẹ́ ṣe fúnra ara ìwọ náà ṣe nǹkan kan ṣe nǹkan tiẹ̀ má rìn síbi táwọn èèyàn ń rìn sí rí tiẹ̀ ṣe tiẹ̀ kí gbogbo nǹkan tiẹ̀ kó yàtọ̀ kò di dandan pé ẹgbẹ̀mọ́ tẹ́nìkan bá ń ṣe ló fẹ́ ṣe ẹni torí ẹ̀ ló fi jẹ́ pé ṣé ẹ rí kinní tó ṣẹlẹ̀ lórí social media I love it mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé mo wà náà tó change narrative orí burúkú tẹ̀ ń ṣe lórí social media kẹ́nìkan máa bú èèyàn kan torí pé nìyẹn ó ti ń bu ní ìsìn automatically ó ti di ẹ má máa búra wọn ìwọ ní ìsìn Yéwándé ìsìn èmi àti òjò níjà èmi àti èmi àti Yéwándé òjò àjọ níjà bọ̀ torí pé Yéwándé àti mọ́ Grace jọ ń jà mo wá mo tó ó ti di dandan èmi àti Yéwándé àjọ níjà torí òun àti mọ́ Grace jọ ń jà mọ́ Grace kẹ̀dẹ̀rẹ́ mo ti ní mo láìkí ẹ̀ definitely máa bẹ̀rẹ̀ sí bú mọ́ Grace irú òṣìwò nìyẹn irú rádàdà ò nìyẹn irú èpè wo irú orí burúkú wo nìyẹn discrepancy á dáa fún yín discrepancy yẹn ṣá discrepancy yẹn náà but òyìnbó yẹn ó máa sápá mi lórí mo sọ fún yín school sat mo kà eighty seven mo ti jáde gloria ó ní disable ni kò ní no originality no originality do your own in a different way bí mo ṣe wà yìí mi ìgbọràn ní à bóyá torí tẹ bá dé kò báwọn kan ṣe ń to aṣọ èmi náà fẹ́ taṣọ mẹ́mi no bẹ́ẹ̀mi ni fẹ́ ṣe tèmi ọ̀tọ̀ you have to be creative in everything you are doing. irú àwọn bọ́ ń to ẹlẹ́mìí àyíntẹ́ bá dé ṣọ́ọ̀bù ẹnìkan wọ́n ṣe ń to jewelry bẹ́ẹ̀mi ṣe fẹ́ to tèmi nìyẹn kò má tà ọba ní Elizabeth lèmi ń jẹ́ bí mo ṣe máa ṣe tèmi nìyẹn mi ò rí style ọ̀rọ̀ èèyàn kí ni dandan mo fẹ́ wọ style yẹn bébí style tèmi ni mo fẹ́ wọ tẹ́lọ̀ mi gan tiẹ̀ mọ̀ mí mi ò mú style tó bá ti máa ó ti mọ̀ mí ohun tó máa ṣe ó ti mọ̀ pé mo gbọ́dọ̀ wọṣọ tí ò dé tí ò kọjá bíi báyìí fún mi ibi tó bá rán sí nìyẹn ó dẹ̀ mọ̀ pé mi ò láìkè aṣọ tí ó sí apá ò ní free tẹ́lọ̀ mi ó mọ̀ dáadáa anything anything lọ́rùn wa ohun tó ti mọ̀ pé òun ò lè ṣe fún mi ni kò gbọ́dọ̀ rán aṣọ tó máa fún inú mi tí gbogbo ara mi máa mi ò ń láìkì ẹ̀ ó ti mọ̀ mí. ò bá ẹ̀dẹ̀ wá rán kó filẹ̀ kẹsẹ̀ gi sí máa wò ò bá àrán kó fi lèbè sí máa wò ò bá kò kàn mí mi ò ń copy style wọ́n rán style kan níta gbọ́dọ̀ ràn mí ìmọ̀ bó ṣe ń jẹ́ tailor mi ló ń gbé wá fún mi mi ò ṣùsì style mi ìmọ̀ mi ìṣe rí mi ò ṣùsì style mi ìṣù style fún rí mi ò ń ṣèyàn tó ṣe bẹ́ẹ̀ yẹn mo wà contented nǹkan tẹ́ bá fún mi máa ṣe Mhm. mi ò bá àwọn sáàbù mímọ̀ mi tó bá lẹ́nìkan ṣe mékọ̀pù ń sìn ó ṣe nǹkan mékọ̀pù ẹ̀ kí ni tó bá dún lọ́dọ̀ mi ó máa ní wá kọ sí mi lójú tó bá ṣàti gbẹ bá ti ń lòdì bá ti ń bù mí pé wọ́n lo obì mi ò ń wọ́rì ó yàtọ̀ sí gbèsè ṣé bó fẹ́ẹ́ fi polówó ọjà ni àtúbọ̀ fi kí ló kàn mí nǹkan òun mi ò ń wo nǹkan ọ̀yàn ká kí n délé ẹ̀ nísìkò gbé kiri kan kí wọ́n ní à

ìgbà tá ilé wa tá a gbé ní orílẹ̀ nígbà tá a kọ́lé ẹ̀ gbogbo nǹkan tá a ti kan kitchen cabinet everything China ló ti wá títí kan bẹ́ẹ̀ gbogbo nǹkan tá a nínú ilé wa China ló ti wá China mo ti ra gbogbo ẹ̀ pátá tí mo kó sí kọ̀ǹténà irú àwọn aga ẹ̀ mo rí nà ìgbà tá a máa change àga nílé wa tá a máa change sí tó kọ́ a máa change àga nílé bíbà dáadáa bàbá máa change ẹ̀ ìgbà máa ṣe kí ni kí ni a tún fàgà China ṣe ẹ jẹ́ ká because something similar tí mo rà ó wà ní airport road airport road mo ti rà agata nínú ilé wa airport road wọn kò sí láti rà láti rà lákò sí gbogbo àwọn local àga ibi kan ṣe ibẹ̀ lèmi ti rà nǹkan kò kàn mí ò bá ní kiri kò kàn mí kò kàn mí wardrobe tí mo bá àwọn èèyàn ṣe láṣẹ bá rántí tí mo polówó wardrobe lẹ́nu jẹ́ bá ní mo polówó mo bá èèyàn ọ̀dà ẹ̀ ni ẹni tó ní wardrobe yẹn mo bá ọ̀dẹ̀ ní fún kọ̀ǹtẹ́nà ni nígbà tí wọ́dróòpù àti bẹ́ẹ̀dì tí gbogbo tó máa rí kínní fúnra because mo ti gbé tèmi mo sọ pé tèmi wà ń bẹ̀ mo ti gbé tèmi ń bẹ̀ mẹ́ta ni mo gbẹ́yọ kan mo ta méjì èmi mo ọmọ mi wọn á ní madam màá bá wọn dà màá dẹ̀ ti sọ mi ò ní ní ẹ lára tèmi máa wà ń bẹ̀ tèmi máa wà ń kà kí n wá fi gbogbo nǹkan tá a ṣe máa wà transparent máa wà transparent commission tèmi òun rè dátì sí máa pé mi ò gbó lọ́wọ́ ẹ o ò fún mi lówó ó kì í ṣe èmi ni kì í ṣe gbó wàhálà ẹ̀. north ló ti lọ ta gbogbo bẹ́ẹ̀dì ẹ̀ ó tún ti ní ó tún ti in fact pé àgàn ló ti parí ọ̀dà ẹ̀ kọ̀ǹténà méjì ló wá gbé this time pé àgàn ló ti parí ọ̀dà ẹ̀ bí a tó bá pè mí màá wò. ìbá àbá ti ní ọ̀nà rẹ̀ ó yá máa lọ wàá jẹun tiẹ̀ oníkàlùkù á jẹ tiẹ̀ ni ẹ máa máa ṣe orí burúkú kẹlẹ́ mi máa máa ṣe bí ìgbà tẹ́wọ́ kò sí mo ṣiṣẹ́ lórí social media èmi ò ń ra gbogbo kí ẹ̀yin ò lè fi nǹkan tu èmi lórí lórí social media yìí o ẹ̀yin èèyàn ẹ ṣọ́ ara yín ẹ má lọ gbowó orí ṣúà olórí burúkú ni wọ́n owó orí ṣúà ritualist ni wọ́n hmm. tó bá fẹ́ ra rẹ̀ tó fẹ́ kọ́lé gẹ́ ń gbọ́ mo sọ fún yín property mi yẹn máa tó rẹ̀dì ó ní rí sóní nǹkan tó ń dá mi dúró máa tó pè é síta. àwọn mẹ́ta ló ti ń béèrè àkáǹtì ṣọ́ọ̀ṣì mi sí ẹ̀yìn èèyàn kò jù bẹ́ẹ̀ lọ kí ni wáyé sí.